ṣẹlẹ̀ o. ọmọ Yorùbá ni ẹ ọmọ Yorùbá tata la wa. àgbàdo rẹ ọmọ jẹjẹ bẹ̀rẹ̀ rẹ kì í ṣe ṣe máa fi dìbò ọ̀rẹ́ máa lẹ. ẹyẹ ló mú mi máa ń dèmẹ mọlẹ mọlẹ ẹyẹ ló mú mi máa wọ wọ wọ wọ. ìgbé wọ́wọ́ gbàgbé ti gbọ́dọ̀ lọ ajá tètè bá wà pẹ̀pẹ̀ àtẹ̀tẹ̀ lẹ́nu ọ̀la.

fẹ́tàn ilẹ̀ Yorùbá. ọmọ Oòduà ni wọ́n o bàbá bàbá. ikú tó ṣe bí lédè àti bàbá yẹ. We bring you your doorstep. Afẹ́fẹ́ bàbá o. ẹ máa bọ̀ wá wá dẹ́kun lówó ọjà yẹn wá. nítorí wàhálà 要有些气恼。 Kàṣiṣẹ́ fúnlẹ̀ bàbá wa wá. Kàṣiṣẹ́ fún ìlú bàbá wa wá. Kàdúmọ̀ sọ̀wọ́ ká lè dé lórí wa dá. Martin ṣẹ̀ṣẹ̀ lọ. ọmọ Yorùbá ni ọmọ Yorùbá tata. àgbàdo rẹ ọmọ jẹjẹ lẹrẹ rẹ mi ṣẹ̀ṣẹ̀ ìmọ̀ fi di ọ̀bẹ mọ́ lẹ. ẹ̀yin ọmọ mi ti máa ń dèdè máa dèdè máa dé. ẹ̀yin ọmọ mi ti máa ń wọ̀ wọ̀ wọ̀ wọ̀ wọ̀. ìgbé wọ́wọ́ gbàdájú ìgbọ́dọ̀ lọ. ajọ́jọ́ ti bá wà pẹ́ àtẹ̀tẹ̀ lẹ́nu ọ̀la.

kẹ́kọ̀ọ́ lè wá fẹ́tọ̀ ilẹ̀ Yorùbá. ọdún òkú wa ni wá o tọ́gbọ́n bọ̀bọ̀n. ikú tó ṣe bí lédè àdúgbò bàbá yẹn. We bring the weapons out to your doorstep. Afẹ́fẹ́ tó

Koiki Media Nigeria. Koiki bringing you what? Well, it's Wednesday. Wednesday is our beautiful day. Wednesday is our beautiful day. Shout out to everyone that have joined us on the Star Radio UK network. And I say good evening and welcome once again. Good evening and good evening and good evening. It is the Star Radio UK. As we get ready for the program, I welcome each and every one of you, especially my producer and all the team that are working behind the scene. <coughs> it's a beautiful weather outside as well. Hope you're all enjoying the weather wherever you are. President Tinubu, how hopeful and endurance on the Star Radio UK network is the discussion there we tell us every single one of you. Yeah. Then we're good to go. Thank you so much, everyone that have joined us on the Star Radio UK. Yeah, I think that will be fine. Yeah, yeah. Then we got everything sorted out. Yes. Shout out to those of you that have joined us on the Star Radio UK network. It is your boy, uh, Koikiwi and the Star Radio UK network. Shout out to all our viewers and listeners from around the world. If it's your first time joining us, uh, sit back and let's drive you home this Wednesday. Uh, shout out to the sister broadcast that is also transmitting the conversation tonight. It is about Bola Ahmed Tinubu, the president of the Federal Republic of Nigeria, how hopeful and Nigerians have been listening, have been following. You know, it's almost three weeks that <laughs> Bola Tinubu, you know, has been the president. They call him the Jagaban. <laughs> when they say the Jagaban, you know, subsidy remover. There's a lot happening. There's a lot to discuss tonight. I want each and every one of you to sit back tight and let us enjoy the program. Waris Jinadu, shout out to you and the rest of the hopeful uh, Yoruba Nation followers uh, you know, you know, I have already told you there's nothing called Nigeria. I had a very good, interesting time. You know, this afternoon, for those of you that were listening to us on the sister broadcast, when I was speaking to a young Turkish boy, uh, 18 years old, I will see if I can get some of what he was telling me. Some mind blowing. Uh, but one thing I could remember saying is that he actually told me fighting a religion is an endless battle. So if you're from Nigeria, you are fighting that religion, please, it is an endless battle. Shout out to my producer, shout out to uh, you know the the Star Radio UK team around the world. Shout out to Frank. I hope you're enjoying Ghana. Make sure you bring <laughs> make sure you bring uh, Ghana dollar fries. Shout out to Linda Perry. Shout out to every single one, especially Archie. Archie has been working around the clock. If it's your first time joining us, we call this platform UK. This is Star Radio UK. In your car, at home, on your smartphone. Broadcasting worldwide online 24 7. Broadcasting worldwide online 24 7. We're going to need a lot of water today, you know. It is in your car. You can listen to us anywhere on your car, in your car, anywhere. But the most important thing is follow us on the Twitter, on the Star Radio UK Network, I say mo kí gbogbo lé ọ̀rọ̀ ńlá I say good evening to you and once again this is called. This is Star Radio UK. This is Star Radio UK. It is called the Star Radio UK, and if you're joining me for the first time, I say Welcome in Yoruba means ẹ káàbọ̀, ẹ káàbọ̀ sórí ètò. It's just twelve minutes past. It is beautiful outside. The weather is like, wow! You know, but we have to be here to do what we have to do. Uh, the most important thing is that tonight I'll be looking and reviewing everything when it comes to almost three weeks that Bola Tinubu has been the president. The Yoruba Nation followers, shout out to Babakitoye, The oracle is the oracle of the Yoruba nation. You know, this is a man that loves his people so much. He is the real oracle, and we cannot say thank you more than enough time, you know, for standing shoulder to shoulder, especially with, uh, you know, standing there in Benin Republic, you know, with Dr. Chief Sunday Gbowo, you know, in the last two years, since uh, the former president, Muhammadu Buhari, wanted to kill and assassinate Igbowo, but that didn't happen. So thank you so much, Babakitoye, you know, the oracle of our time for staying so close to Chief Dr. Sunday Igbowo. We are so grateful. We are very happy. We are excited. And we pray that God grants you more good health. <laughs> Let's get the water going, Paul. Hmm. you need a lot of water uh, in the weather like this. It's quite beautiful outside. I've been enjoying the weather. I hope you're enjoying the weather as well. Tokyo 78, thank you so much. And to the Mixed Air Loud team, thank you. Grandma Lee Ajayi, thank you so much. Smile Sheung, thank you so much. As you're all joining, I say thank you, thank you. Uh, but one thing you can do for us is uh, Some of you don't know that we are on Star Radio UK on Twitter, so I'm going to share the link of the Twitter. All you can do for me is just click on the Star Radio UK network. That's all. And then follow. Because if you don't follow me on the Star Radio UK network on Twitter, how do you know I am live? Eh? I want you to follow me. But let's start with the first music tonight. Uh, where should we start from? Should we play uh, Is Nigeria Still Under Pressure? Is Nigeria still under pressure under Bola Tinubu or is still early to call the shot? <laughs> oh my beautiful days, you know, I love the weather. So let's start with uh, you know the the the under pressure. Grandma Lé Ajayi Kilero ṣé Bola Tinubu wà under pressure àbí gbogbo ẹ̀ ń tò. Uh, if you want to follow us on the Star Radio UK, I'm going to share the link. But let's start with Raskimono, Raskimono, uh, may so uh, may so be in uh, may so be pleased, uh, may so be in peace. You know, Raskimono died. How many people know that? Raskimono is a Nigerian artist, one of the beautiful artists. Raskimono was a Nigerian reggae artist whose debut, whose debut album Under Pressure by a single runner buster. Runner buster was the biggest hit in Nigeria in 1989 before he released his solo album. He was in a group called the Justy Along. This is Raskimono. Is Bola Tinubu under pressure? <laughs> Senior Evangelist John, welcome to the program. It's called Raskimono Under the Pressure on the Star Radio UK network. Oh my lord. Shout out to Archie. Frank, make sure you bring something back for your boy, you know. Raskimono died on the 10th of June 2018 in Lagos, Ikoyi. May so rest in peace. Oh yes, oh yes, oh yes. Raskimono is Bola Tinubu under pressure. On air. Shout out to those of you in Kaduna State. El Rufai, the short devil. Oh my Lord. El Rufai is under pressure. El Rufai said no Christian will be governor in Kaduna State. What a country is Nigeria. <laughs> oh yes. Under pressure, under pressure. Who is under pressure today? Mm. Mrs. Olasunbo, good evening. Mary, you know, when, when Raskimono came with this song in 1989, Nigeria was still working. But then there was another album that was hitting the airwaves. I'm coming with that album, but for now, enjoy Nigeria is under pressure. Uh, Emefiele, Eme, Eme, Emefiele, Eme, Buhari cannot save you anymore. Eme. It seems that Bola Tinubu is taking everything under pressure because there is now a senior president, Godwill Akpabio. Wow! Rescue Mondo, 1999, Under the Pressure. Oh, now. Are we under pressure, the black people around the world, especially the Yoruba people? It seems that we are really under pressure. 29,000 Yoruba people were killed under the former president Muhammadu Buhari. Only Lord knows how many Biafrans or the Igbos were killed. Buhari hated the Igbos so much that Twitter actually removed one of his tweets. <laughs> Hey, hey, hey. When Raskimono was singing that song in 1989, he said, No voodoo, no money in the pocket, Do we have money in the pocket now? How many Nigerians have money in the pocket? Raise your hand. If you have, oh, Bola Tinubu is raising his hand there. Bola Tinubu is raising his hand. He said, I got money in my pocket. Even the wife said, we don't need Nigeria money. We just want to make Nigeria to work. Let me bring it down a little bit. Bola Tinubu is raising his hand. Bola Tinubu is raising his hand. Can you see his hand there? He's raising his hand. He said, Yomi, me, I got the money. I got the money. Can you see in there? He says, raise your hand if you got the money. How much is the Naira today? It seems that the central bank has got now an acting governor. How many more is going before the next few more days? Under pressure. Pop, pop, pop, pop, pop, pop, pop, pop, pop, pop, pop, pop, pop, Prom, prom. Uh, hold on there. He said, Some are die, some are cry, some are singing, some are excited. Bro, Tinubu is there now. Under pressure, under pressure. Oh, yeah, come on, come on, come on. Prom, prom, prom. This is Star Radio UK Network. Under pressure, under pressure, under, under pressure. Prom, prom. Pram, pram. Oh my Lord, he mentioned European. It looks like Ukraine might finally be a member of the NATO. And Russia is continuing to put the pressure there. Wow! <laughs> oh! Oh! On the Star Radio UK network. Oh! Who remember this guy? Who remember the former minister? Hey, Eddie Saraki, <laughs> Nigerian air. <laughs> when is he going to fly? <laughs> Nigeria is really under pressure. Oh. Good evening to you and shout out me, my big uncle there. Today na oh, yes o, oh. Baba Aro all the way in America. Welcome to the network. It is the Star Radio UK network. It is under pressure. bum, bum. Prop, prop. Just wait for the next track. Wait for the next track. It is 21 minutes past, and tonight is all about Bola Ahmed Tinubu. And Nigerians now so happy that Buhari is gone. Say bye bye, say Buhari. <laughs> At the next uh, about almost 7:30 is going to be a full conversation on the Yoruba Nation sponsored by Ilana Omo Odua. But for now, it's all about Bola Ahmed Tinubu Are Nigerians really thinking and hopeful that it's going to turn things around and it's going to make Nigeria a great place? I don't know. What is your take on that? Keep the comment coming. Tinubu presidency, hopeful for Nigeria is the conversation tonight. Ooh. Ooh. It's all about Bola Tinubu. Do you think that Bola Tinubu should probe every one of the ministers that worked with Buhari? Or do you think he's just gonna pass it? Gani Oloyede said, the last man standing. Gani Oloyede went on to say, even at the bank said, there is no money. What? No money in the bank? No money in the bank. <laughs> even Warishi said, there is no money in the pocket with 500k 500k loan bill. Wow! So when is Bola Tinubu going be paying the, the loan? When is the first loan? Where's Bishop Adesina? Erufai Elirufai, how are you? Elirufai, good evening from Star Radio UK Network. We're going to talk about you tonight again. I hope it's okay with you, Elirufai, <laughs> the man that said there will not be a Christian governor in a country that is meant to be unity. Unity between the Christian, the Muslim, and the traditionalists. But in Kaduna, you will never be a governor if you're a Christian. Wow! <laughs> My beautiful mother, Titi Crowder, say, tell our people we don't have to sit on the bench. The Yoruba nation has to continue. Yes, so Sunday Adebanjo say, Yoruba nation. <laughs> Tinubu, when are you going to listen to Nnamdi Kanu? There's a lot to discuss tonight. Nigeria is under pressure. <laughs> oh, I need to drink a bit of more water. People love my dance. Smile, She Seun say, Bola Tinubu can never probe it. Oh, oh, please don't give me the third. please. Bola Tinubu, we want you to probe Gangije. Are you going to probe him? Come on, tell me that. Mr. President, are you going to probe Ganjude, the former governor? You know the Gandola? <laughs> he looks like the new governor continue to destroy Kanu because of Ganduje. Nigeria is really under pressure. Ew. <laughs> Who's gonna check out? Who is checking out? Under pressure. <laughs> it seems what it is better than water baba the green smoothie is better than water okay i'm gonna tell mr dapo to put under pressure it looks like today is a beautiful day Tinubu has a lot in his plate, but it looks like he's chopping it one at a time. You know when you go to when you go to Buka, how many people dey go Buka? You go to Amalashita, <laughs> Hey, don't eat momo again o. Oh. Nigerian federal government said nobody should eat momo again. <laughs> Daddy Miaro, this one is for you because uh, uh, uh, why did you check out of Nigeria? Eh? How many of you check out of Nigeria? When we should stay in Nigeria, fix Nigeria. Come on, man. Come on, man. Go and survive, man. Nigeria go survive. Ooh. Who remember this? In the 80s. Who remember this? Andrew. Andrew. Senior evangelist. Ooh. Who remember this? On the Star Radio UK network this evening. Before we go live into the program. It is coming up to 25 minutes past 6 p.m. The Star Radio UK Niger Voices every Wednesday. Who remember these? Who remember these? Ooh! You, you, know, you know when those our uncle were running out of Nigeria? They never told us they are not coming back. You only say you were going to America to study. You were going to South Korea. You have spent 30 years. You are not going back to Nigeria. What is going on? Ooh! Andrew Andrew don't check out Tipe Tipe. but Ewarisi say it looks like daddy Waro. you have to come back to Nigeria oh, because Nigeria go survive. <laughs> hey. so Ooh. It is Star Radio UK F F nineteen. Hey, let's listen. Even if they clear the gas, so oh, Nigeria no go survive o. Oh. They have been drinking the oil since 1960. Babangida drank the oil. Abacha drank the oil. Buhari say Baba, the president of Nigeria before, you drank so much oil, you kept Nigeria in the low power. <laughs> oh, good evening and welcome. Hey. How many of you check out? Me, I don't check out over 25 years ago, and I don't think I'm going back soon because Nigeria is not surviving. But are Nigerians hopeful? That is the conversation tonight. Good evening to my family. Good evening to my beautiful mother. Good evening to my wife. Good evening to my children. Good evening to all ọmọ Yorùbá àtàtà. <laughs> Oh! Daddy Miaro went on to say that that is why I am joining the forces with like-minded people like you to clamour for Ilu ìlú àjèrè. Káàárọ̀ òjíire. <laughs> How many people can raise their hand and say Nigeria go survive o? Are they going to release Nnamdi Kanu? He's not doing very well. He has a good health problem. He needs to travel like Fayose. He needs to travel like Buhari. <laughs> I remember say Baba, say Baba love traveling. Every little opportunity Buhari travel out of Nigeria. But the problem is, who still believe that Nigeria will survive? Let's listen more before we go into the full program tonight. <laughs> oh my God. We must unite according to Bola Tinubu. Nobody will break Nigeria. We must survive together. <laughs> You're gonna survive with under 130 million Nigerians in abject poverty. What is the world saying? 21 innocent people died yesterday We lost three as well in Nottingham. May the soul of those that died in Nottingham and those that are receiving treatment on behalf of the Star Radio UK network, we pray for the family. But let's talk about Nigeria. Let's talk about Ghana. Let's talk about the death going on in Africa, most populous black nation called Nigeria tonight. <laughs> Ooh. Are you sure that Nigeria is going to survive? This woman wasting this song, Veno, are you sure Nigeria will survive? Because as many Nigerians are saying <laughs> <laughs> mọ́mì mi títí ní Andrew where are you going? I am checking out. <laughs> How many people think Nigeria gonna survive under President Bola Tinubu? Who remember say Baba? Look at his face. The former president that destroyed Nigeria so much that we now have more insecurity that Bola Tinubu will have to deal with. <laughs> I say shout out to you Prince Adekunle mo kí gbogbo ẹni ti Lagos Island mo kí gbogbo yín pátápátá ẹ tún káàbọ̀ sórí ètò Star Radio UK Naija Voices nílùú London. <laughs> Oh, oh, oh, oh, oh, oh, oh, oh, Waris, you are a bad guy, you know. Waris is just reminding me that Governor Keredolu is in Germany receiving treatment, so he doesn't believe in Nigeria go Survival. Oh. <laughs> Waris, you are a bad man. How come you are bringing Akeredolu into this conversation? Leave the man alone. He's a governor and he has only traveled out of the country to get a medical treatment. There's nothing wrong in that. Even the former president and the new president are all receiving treatment outside Nigeria because they don't trust the Nigerian medical system. <laughs> Ooh. Mr. Sunday Adebanjo say Nigeria is finished since 1960. Hey, Shout out to you, Walata. I hope you're working out in this beautiful weather. Oh, I pity people that work outside. Oh, eh? The weather, the weather in UK The weather in UK is about 27, but it's much lesser than somebody in Kano. Shout out to those of you in Kano. Shout out to people in Nigeria. Hey! We're talking about the president tonight. It's all about Bola Ahmed Tinubu. Moki kí yàrá Abọ́sẹ̀dé Rachel you say Yoruba nation no going back even Evan knows that wow <laughs> I love that too much. <laughs> Who is going to travel with the last flight to Yoruba Nation? I am number three. Igbowo is number two. Babakito is number one. You can pick another number, but don't pick one to three. <laughs> My mother, Titi, went on to say, survival care, Nigeria has collapsed. People are just in denial. <laughs> it is called the Star Radio UK Network, and I welcome you. In just about two more minutes, we go into the conversation don't check out. Say what? Everybody must stay and build Nigeria. That is what Bola Tinubu is saying. He's got a Senate President Akpabio, and they are promising Nigerians the best in this government. What is your take about everything so far with Bola Tinubu, the subsidy, the uh, you know the student loan? Some Nigerians are saying, which loan? Eh? 8 team say Senate member claim his chief judge wife favors some of his friends. I'm going to talk about that. Thank you so much for reminding me. Shout out to those of you on the Mix I know you are there. Comrade Plan B say it is a cool weather today. Uh, do you know that somebody died in Ibadan and the body has been there for four days <laughs> in Nigeria? Oh my lord. Let's go back and listen to more uh, if Nigeria will survive or not. How many people think Nigeria is going to survive under President Bola Tinubu? He says we shouldn't break Nigeria. Let's try to work with Nigeria. <laughs> Chief Bola Ahmed Adekunle Tinubu GCFR was born according to <laughs> according to <laughs> according to 29th of March 1952 He's a Nigerian politician they call him Jagaban Jagaban who is the 16th and the current president of the Federal Republic of Nigeria. He was the former governor of Lagos State from 1999 to 2007. Is he going to probe Obasanjo? <laughs> hey! Oh my God! Mama mi Titi went on to say it is raining in Toronto, so the weather is just oh no no. You guys need if you're in Toronto, I think the weather in Canada you need a lot of rain, and I pray for those of you there because the weather has been affecting so much uh, wildfire. You also went on to say Tinubu can never probe Gandude because Baba Riga Bullion Bank campaign for him. <laughs> Oh, <laughs> you're making me cry now. Don't say that. Tinubu, are you going to prove to us that you are Omuoko and you no be Omu Ale, Prof. Ganduje, the former governor, Baba Riga, because the new governor just destroy a roundabout. He's been destroying everything destroyable. Are you listening to the new governor of Kaduna State? He went on to say that we can help Islam and, become, and, and make it to become innovative. I don't get that. I'm going to give you more about that later on tonight. Blood is thicker than water. Nigerians must survive, according to not me, Beno, because for me, Nigeria no go survive. Oh. <laughs> if Andrew do in work, oh, Nigeria go survive. Tinubu is just trying. He himself knows he's just reassuring, assuring, assuring. I am assuring. Wari say, but how many retired or current Nigerian president, Senate rep, Many are without diplomatic passport. They have diplomatic passport. Come on, man, worries. These are important people in our society. Eh? Ew. <laughs> Star Radio UK Network. Akpabio visit uh, Tinubu in the Aso Villa, Aso Rock, Aso Villa. Do you think that Akpabio and Tinubu are going to make the best out of the 10th Senate? What do you think? Keep the comment coming. I'll be discussing everything tonight. Tinubu Akpabio, where is going to be? What is going to happen? Let's discuss everything tonight on the Star Radio UK network. Mila, yo. Andrew Do not run away from Nigeria because Nigeria will survive according to not me. hey, do you think that Nigeria will survive another 63 years? Now let's come to the conversation. My name is Olami Koike and you're welcome to the Star Radio UK network as we are now going into the conversation. We've done too much of the music. If you're joining me for the very, very, very, very first time, this is how I welcome you. And this is again. Star Radio This is Star Radio This is Star Radio Well, shout out to my producer, Mr. Frank David, Mr. Archie, and the rest of the Star Radio UK team. Tomorrow is the property hour. Make sure you join us. But tonight is all about the Niger voices as we continue to ask Nigerians, what is your take? Uh, I didn't get Akpabio very well in this picture. Eh? Akpabio, sorry. Mm, the engineer did not put your picture very well. They actually put your picture right behind my head. Let me move. Uh, can you see Akpabio? How many people can say Akpabio? Uh-huh. Bola Tinubu, Senate President, Nigeria, almost three weeks. May 29, everything is gone quiet. Nigerians are becoming hopeful every day. They, they're looking at the news. Let me first go on the social media. and let's find out what is happening on the social media when it comes to Nigeria. Nigerians have been battling it out on the social media network. Remember, again, let me remind you, the only way you can follow the Star Radio UK network is to click on that link that is coming on your screen in just about a few minutes and do the subscription. It's free. Nobody's charging you for that. You don't have to pay for that. It is absolutely free. And just click on that and then follow us. And that way you will see the notification when I'm live with the Star Radio UK network or when they go live. So the link is coming up to you right now. And all you have to do, just click on that link. For those of you on the Facebook, we see if we can bring the link because Facebook have been really dealing with us for a couple of days now. But I will say, I think we are back on putting the comment there. Yeah, I think so. Yeah. So let me bring that on as well. So let me ask those on the social media before coming to those of you in the comment section. What is our take? At exactly 7.30, the program goes into a full Yoruba conversation. It's a sponsor program where we speak in Yoruba. You will also be able to call in. But for now, let's speak in English so that we can communicate with all our listeners and followers from around the world. I welcome you. London Tech Week is going on as we speak. It's a very busy week. Innovation, technology. Do you think that Bola Tinubu can use technology to change the narrative? Do you think that Bola Tinubu can make Nigeria great again? So many Nigerians are hopeful that Bola Tinubu is going to turn things around. Is that your own take as well? Do you believe that? Do you think that he has what it takes to make the turnaround that Nigerians are looking for? Omotayo says, quite sure because our Yoruba president has started doing good job between almost three weeks. Thank you so much, Salako. We respect your views and we appreciate your time with us. Like I always say, we have nothing against the President Bola Tinubu, but we are the Yoruba Nation followers under the leadership of Professor Adebanji Akintoye. Good evening to you, Mr. Adekoya. Good evening to you once again, Omotayo Salako. Sorry, I'm just seeing some of your comments. You know, I'm really, really sorry. I didn't realize that those comments have been coming through. Apology because I did not overlook it. You also went on to say Tinubu is the best NSAS cause all this provocation to Nigerians youth for student bill has been said by Jakarta. Yusuf Oluwafemi Martins also said, Good evening, Mr. Koiki. Thank you so much to those of you that have joined um, my mother, Mrs. Titi, a grandmother, I believe as well, went on to say, survive another 16 years, what? She went on to say, Tinubu is just trying, he himself knows, is just reassuring Nigerians. My job here is to look into everything and bring it to you. In three weeks, Tinubu has been in power. Emefiele arrested. Are you happy? Emefiele caused the death of so many Nigerians, whether you were Yoruba, whether you are Igbo, whether you are Hausa, Emefele caused the death by changing what we believe was not necessary as at the time Emefele was changing the Naira North. Do you think that Tinubu is going to probe Emefele and Emefele is going to say, I was only taking instruction from the former president Muhammadu Buhari. So what do you think is going to happen? They'll probably release Emefiele. Emefiele continues life, and that will be the end of it. How do we fight the corruption? I've been following some of the gigantic, big, big numbers. And we land, land, land, land. big, big numbers. This previous government under the former president, Muhammadu Buhari, is the most corrupt that we've ever witnessed. And I'm going to prove that to you again tonight. If you are not too sure, sit back and listen and enjoy the program tonight. But first and foremost, let me post the link of the Star Radio UK for those of you that are watching us so that you can also make sure you put in, uh, you click on that link, follow the link, and that way you can make sure you are part of us tonight. Nigerians are very, very hopeful people. The way Buhari came in 2015, Nigerians were very, very hopeful. They had everything to think that Buhari was going to turn Nigeria into one pound to one dollar. Again, Nigerians are still hopeful. And we can't blame any Nigerians because they believe in Nigeria. Mrs. Florence said this is just to make people believe We give him another three weeks. Okay? Waris Zinadu went on to say, just a slap on the Mepele. Kalas, story over. Thank you so much to every one of you that have joined the network. So we are just here to review. It's still early to cut the short. We cannot decide everything now that Bola Tinubu is doing, but we are only looking into it and discussing it. Once again, We have nothing. And I keep saying that we have nothing, especially as a Yoruba man. We have nothing against him. But one thing is, it's our duty and it's our job to keep them on the toes. So as we all prepare for this new government, 21 Nigerians died again yesterday by the blood-tasting Fulani terrorists. that continue to create havoc and that continue to kill as many of our loved ones. Elijah Opeyemi said, Tinubu will change the country to be better. Thank you so much for your comment. Keep those comments coming. And like I say, we are not biased here. Even if those comment is not comfortable with us, we have to read it out. The weather is very, very warm outside is about 27, so we need a lot of water. Shout out to my big brother, Olanrewaju in Paris, goodness underscore add 10. Thank you so much to each and every one of you that have joined me tonight. Tinubu has a lot of work in his hand, but how he's going to manage each of these is what I don't know. But let's listen to what the former president Muhammad Buhari said. Do you think, I don't know, what do you think? You think Buhari can be pro or people under Buhari just like Emefiele? Let's listen to the former president, Muhammad Buhari. Nobody should ask me to come and give any evidence in any court. Otherwise, whoever it is will be in trouble. Did you hear that? Should I play that again? How many people heard what the former president Muhammadu Buhari said? This is the Star Radio UK network. Let's listen to it again. Nobody should ask me to come and give any evidence in any court. Otherwise, whoever it is, you will be in trouble. Nobody. I hope everyone can hear me loud and clear. Maze go. If not, I can switch the sound to the Star Radio UK. But if you can hear me on the sister broadcast clearly, just let me know. Thank you so much. Uh, you know, and I'm talking to those of you in Canada because I can make sure that we can go straight into the uh, the studio so sound rather than my own mic. Is my mic coming out very well for those of you watching us on the okay? Smile show say very good, yes. Uh, those of you on the MixLR, is the sound coming out? Just let me know before I go full into the conversation because I might not be looking at the screen back to back. So everybody agree that the sound is very good. Okeze, read it out to us, please. Thank you so much. So, Buhari went to say that nobody should come and call him for any evidence. If not, you will all be in trouble. Well, listen to it for the last time. Nobody should ask me to come and give any evidence in any court. Otherwise, whoever thinks he will be in trouble. Nobody should Come and ask me to give any evidence in the court of law. And if you do so, whoever, if it's Bola Tinubu, if it's any one of you, you will be in trouble. What does it mean by you will be in trouble? Thank you so much, Omotayo Salako. Thank you so much, Ebenezer. When I say, the president, the blood sucker, We can hear the insane Buhari. That was exactly what he said. Buhari said nobody should come and tell him to come and do anything. Three weeks. How much more time? Because everything has to be thrown to Bola Tinubu. We've sent him a letter, Baba The Biafra are now asking about Inamde Kanu. What do you think? What is your take? My name is Olawale Koiki. This is the Star Radio UK network let me go back and let you listen to another person. But before that, I wanted to give you what is happening on the social media network. The central bank is trending. The Naira is trending. Why is the Naira trending? And I'm going to be telling you why. The Naira hit 755 Naira to a dollar. Hmm. Hey, yeah? Hmm. Those of you from the southeast, how do you say hmm in your language? Hey? Be this a Tinubu and the co-travelers are there to get their own share of the cookies. <laughs> Which kind of cookies? Is it chocolate cookies? I love I love the um, the milky cookies. When you put on the milk cookies in your mouth, it dissolves like that, especially when you're buying it from the right place. Once again, my name is Olami Koiki, and I will continue to look at the three weeks. It is too early to cut the short, but we are still monitoring everything under this new government, Bola Ahmed Tinubu. Naira is really, really trending. Many Nigerians do not have access to dollar. Only one particular tribe called the Hausa have access to the dollar while the rest of us goes to the black market. Hmm. Hey, hey. And that is behind there, the dollar and the naira. Okeze went on to say, we knew it was from Niger. That was why he constructed the road and the rail lines to Niger. He also built refinery and buying SUV to the people of Niger through the crazy Rotimi Amechi. Waris did not to say, petrol and naira wahala It's only three weeks. Just like our mother said, we cannot put every blame on Tinubu now, but we have to continue to keep an eye on the toes or keep an eye on the ball. Why is the Naira trending? Because in any economy today, thank you so much, Mr. Ajayi Anthony. I mean, Equato, Yoruba nation will surely come to stay. Thank you so much to my beautiful wife, and my lovely children and my also beautiful mother and all the family back home as well. Let's talk about the Naira. How many people understand how the Naira works? You need a strong economy for your money to be very good. I am not an economist. I am just a journalist. But let me tell you what I can, I can read from those experts The market rate is said to be willing buyer, willing seller arrangement. do not do. what does that mean? Can you break it down for me? Willing buyer, willing seller arrangement. The Naira is currently trading at 750 to 755 per dollar at the investor and exporter window. So that literally means that, does it mean that Britain Larry Lamina? Does it mean that um, You can buy at any price. Is this something good? Is that a good price? Because it seems that a lot of Nigerians are trending the Naira this evening. Sunday just said Nigeria cannot work again, again. It never worked before since 1960, okay? Zoo, Nigeria is finished. Ajayi Anthony said, The Lord is your strength. Keep it up. Thank you so much. Let's go further. According to sources and told the cable on Wednesday, that the Central Bank of Nigeria, CBN, has directed commercial banks to sell forex, which equivalent means dollar, freely at market determined rate. Bishop Adesina is not with us tonight. Who is going to help me out? Good evening to you, Grandma Beauty underscore Amope. Oh, my brother is there, Shagun Ono bẹ́ẹ̀ ni Koiki strong economy means strong currency I gotta write that down strong oh my lord can I get a good pen in this house in the studio I need a very very good pen because we have to get things written down Thank you so much, my brother, there for giving us a bit of what it means. I think I should have one here. Okay, let's write it down. A good economy or a strong economy means a strong currency. Strong economy means strong currency. Thank you so much, my big brother there, comrade. Good evening to you once again, Okesi. You went on to also went on to say That is a Nigerian born question. Aziz in Miami, my brother, good evening and welcome. Okay, is tonight is all about you because we're looking at Bola about three weeks while I continue to look around some of the conversation going on as well. Okay, they went on to say they are all hiding under Tinubu to commit havoc. The Fulanis are on it again. I had a dream Nigeria was divided into three, well separated. Please mark this day. And I believe in your dream because whether I like it or not, like my mother said there, Mrs. Flore- uh, Mrs. Titi in Canada, she went on to say the grandmom that Nigeria can never survive again. Okeze went on to say Oduduwa and Biafra and Arewa will be the final result of the Nigerian misfortune. Keep the comment coming and be rest assured I'll be reading them out. Daniel Oyede and the rest of you, thank you so much. So let's go back again into the naira. This implies that Nigeria has eased its control of the naira, allowing the local currency to free float. A free floating exchange rate occurs. So this is what it means in the layman. Idris Abimbola, our bro, is I believe is a mother. Thank you so much for joining us, our beautiful mother You say good evening, brother Yoruba nation not going back. Ẹ ṣe gan ni mọ̀. So, in ti ọ̀rọ̀ yìí tó dá lẹ́jú at seven thirty like I said it's gonna be full Yoruba. but for now because it is still a conversation under international discussion. Comrade Segun Oron say a weak naira is a reflection of Nigeria weak economy. I love that again. A weak naira So, what can Bola Ahmed Tinubu do to project a strong naira? A weak naira is a reflection, reflection of Nigeria weak economy. So, what can Tinubu do or the central bank to bring a strong economy or a strong naira? It is June 14, 2023 on the Star Radio UK network. Keep the comment coming. So, a free floating exchange rate occurs when a government allows the exchange rate to be determined purely by the market forces and there is no attempt to ask the central bank to influence the external value of the exchange rate. So if I'm in Nigeria and I want to go to US or I want to buy something that got to do with dollar, that means that I would have to buy. Is that the bank rate? But that is not the black market rate. Am I right, uh, Mr. Comrade Shegun Ono? This 750 to 755 is that the bank rate, the float banking rate, but this is not the black market rate because I am not sure whether this is the black market. Can somebody explain? Because we are not an economist. Adéọ̀sùn Timothy the farmer àgbẹ̀ lọ́ba àgbẹ̀ ẹkú iṣẹ́ ta bóyá ní ọ̀sẹ̀ tó ń bọ̀ a máa gbé yín wá sórí ètò kẹwàá bá wa sọ̀rọ̀ lórí nǹkan àgbẹ̀ tẹ́ ń ṣe ẹ̀ràn mi létí à ń gbé yín bọ̀ lórí next week's Wednesday lórí ètò Star Radio gbogbo àgbáyé gbọ́dọ̀ mọ tẹ́ ń ṣe lórí ọ̀rọ̀ nǹkan ìgbìn next week Wednesday black market rate is seven hundred plus So this one is the window between the exporter and investor. But if me, Olayomi Koiki, wants to travel out of Nigeria, even though Andrew said, don't check out, oh, does that mean that I would have to buy at 755 naira per dollar? And if I cannot get my hands, because all these banks doesn't have any dollar. Each time you go there, even if you are a legitimate traveler, you are told to go to the black market controlled by the northerners across the country. No Yoruba man, no Igbo man, no Kanuri man, no other ethnic group is dealing with the dollar exchange. Can Bola Tinubu stop that? Can Bola Tinubu change the narrative? Where are these northerners getting the dollar to change to Nigerians? rather than going into the bank. Waris did not say a strong naira means demonetizing the naira, monetizing the Yoruba land resources for instant value in return for the Yoruba land and water resources. Comrade Shegun went on to say, but Tinubu is about to harmonize the ban and the black market rate for dollar. Oh, so does that mean that if what Tinubu is planning to do now is to make sure that the dollar rate at the black market is the same thing with the bank. That will be very good because Nigerians shouldn't be buying the black market rate when the bank should be providing the dollar in the first place. And everybody needs dollar for different reasons. I mean, I have family that buy things outside Nigeria and they will not be using Naira, they will need the dollar. Hmm. Interesting time. I can now see why they're calling the Jacobin. <laughs> He's about to deal with the northerners. Do you think that Bola Tinubu is going to step on the toes of some people? Hmm. Omotayo Salako went on to say, I know that Baba Jagaban will bring Sunday Adeyemo back to Nigeria. Jagaban knows that AKA Igboho is a fighter of Yoruba land. Our president is one of the street boys who knows the big cards and will react as his own time. God bless Nigeria. Thank you so much, Mr. Salako. Keep your comment coming and be rest assured we are not biased here. We will read them out as it comes true. So Nigerians, my question tonight is, three weeks to Bola Tinubu, the president of the Nigeria, the number 16, three weeks. My grandmother Titi went on to say, it is better we divide now and stop postponing the evil days. 21 innocent Nigerians died again yesterday in Plateau State. 107 people died in Quara, not because of terrorists, because they had a boat capsized. Hmm. Over 270 of them were inside a particular boat that, oh, hmm. Hmm. and there's no, there's no uh, safety vest. So as the boat capsized, everybody will just be drinking water and there's no emergency. 107 people died in Kwara State yesterday. Wow. Nigeria is problematic. Hmm. The days ahead. Let's come back again to the current situation. Let's leave the dollar. Let's come back to Akpabio, Bola Tinubu, this, uh, this, uh, the, um, the House of Rep, How do you think they're going to manage this current state of economy of Nigeria? Bola Tinubu needs a lot of money to run the economy. It will need a lot of money. Ọ̀pọ̀lọpọ̀ owó So he's trying to force cut wherever there's a loophole. Do you think that Akpabio would be a better Senate president What is your take on that? We're telling them to adjust the screen a little bit. Maybe they, they should give us a better Akpabio because some of our people don't know who is Akpabio. So the engineer is getting another image of Akpabio and Bola Tinubu alone so that we can discuss. Ahmed Lawan was a former Senate president under President Muhammadu Buhari. He was a rubber stamp. He was just doing yes sir, yes sir, yes sir, yes sir. Everything Buhari said, yes sir. Do you think that Akpabio will be a little bit much different? Most of these politicians have been in the game. I'm going to talk about the senator that said, my wife is doing a better deal for me by changing results during the Court of Appeal. It was the same man I interviewed in London Okay, now we are now, let's see, uh, engineer, can you please adjust uh, the screen a little bit for us? We cannot see the president, Bola Tinubu. We can see Ababio, uh, but we can't see Tinubu. So the, the engineer is adjusting. Okay, no, no, no, no. Let's get, yeah, I should be in the center. Engineer, better. Thank you so much, our engineer. And that is the Senate president, as if say àwọn saboteur and those cabal those are the people controlling the black market okay i didn't know that at seven thirty it's gonna be all full show with the Yoruba Nation and the self-determination the indigenous people what is Bola Tinubu going to do with Sunday Igboho and Nnamdi Kanu the two important freedom fighter of our time so stay tuned don't go anywhere at exactly seven thirty in the next twenty-nine minutes. But for now, the discussion is focused on the Senate president. Now that that has been resolved, Bola Tinubu now has a full government without his ministerial position. We are waiting for who is going to be who under any of the ministry. But now that we have Akpabio as the Senate president, what is your take on that? Those of you that are listening to us tonight. What do you think can be of any change? Do you think that there will be something different between this new Senate president as against the former Senate president Ahmed Lawan? Listen again. This is Sound Radio UK. This is Sound Radio UK. In your car, at home. Broadcasting worldwide online 24 7. Broadcasting worldwide online 24 7. In your car, at home, on your smartphone. The best radio show. The best radio show. The best radio show every Wednesday. Join me when we discuss the issue, and you can also listen to it from any of your platform, your phone, your device, in your car, at home. In your car, at home. Do you know that Gandude is actually trending? Hmm. But before we go to Gandude, let's talk about the Senate president. What is the role of a Senate president? Who can give me? Thank you so much, Black Mercy 001. Sunday Bowo is coming. My president Ashiwaju will bring him back. Can't wait for Osha to come back home. Thank you so much, Black Mercy 001 on Instagram. Went to say Sunday Bowo is coming. I've, I've listened to um, K1 The Ultimate. I'm going to be playing the music later on, saying that Bola Tinubu should just, you know what, allow Sunday Bowo to come back. But that will be in the next 26 minutes, so you have to stay tuned. But for now, the discussion is the Senate President, Bola Tinubu government, do you think that there will be any changes? Aziz went on to say, no Yoruba man in the black market, only the bororo. <laughs> I love that. Only the bororo. So now that the Naira is trending, Ganduje is also trending. But there is something going on in Kano that I seem to get a little bit confusion. Fella say confusion get the bone yeah pa double wahala for the body and the owner for the body double wahala like the way I beat Onitiri yesterday double wahala for the body. Why is the new governor? doing a lot of destruction in Kano. I don't get it. Why is the new governor of Kano State making so much destruction of what the former governor spent millions, if not, I mean, I don't know, millions of naira. I can't say billions. Why is Nigeria always backwards? Waris you know to say another Bola Ahmed Tinubu payback political storm. Akpabio. Ah, so you think that is a political storm. Hmm. Innovative. Thank you so much. It's already Tech Week and there's a lot going on in London. I can assure a lot of you. London is very, very busy. If you are into technology, you would have loved to be in London this week. Over 100 million pounds is going to be invested by Rishi Sunak, our Prime Minister. Why is the Kano State governor? I don't get it. A lot of you might not know Gandude Babariga. I asked the question earlier. Do you think that Bola Ahmed Tinubu, the president of the Federal Republic of Nigeria, GCFR, will probe the former governor? Or is the current governor going to deal with it without waiting for Bola Tinubu since they're not in the same political party. Aziz from Miami, I say good afternoon to you, Igbowo Osha. Sunday Adeyemo in Imole Yoruba. My brother, Comrade Chegun, new governor from another party in Kano. I know that. But why is he destroying some of the projects that the former governor Ganduje Gandola. Ganduje Gandola. Thank you so much, engineer, for giving us all these images because so many people that are not from Nigeria do not know this individual. So let me give you a bit of a, uh, I'm just going through a lot of what is happening in Nigeria, but the focus point is all about the President Bola Tinubu. Keep your comment coming. Omota Salako say, Akpabio will do his best because he has a good integrity from where from when he start his own government job he also bow down for Tinubu during okay he bow okay wow I did, almost forgot that so Akpabio gave Tinubu the bow by not contesting with him okay now I get the message thank you Salako interesting days ahead. Where is the governor of Kano? Deola video Ganduje asks court to restrain EFCC from probing him. <laughs> Just like Buhari, say Baba. Maybe we should listen to say Baba again. Say Baba, say Buhari. This is what Buhari said that if anybody try, if you make any attempt, this is the former president Muhammadu Buhari. Nobody should ask me come and give any evidence in any court. Otherwise, whoever it is will be in trouble. Say Baba. Say Baba say, if anybody tell him to come to court, you will be in trouble. But what about, okay, let's say that Buhari has, you know, immunity. I don't know whether I still have immunity. I don't know because I don't know how things work in Nigeria. Nigeria is a lawless country. So, you know, we can just continue to speculate from here, you know, in London. The weather is about 26 degrees. It's very, very cloudy at the moment. There's a lot. There's not much wind. Uh, when I was on the bus, I don't know why the London bus doesn't have air condition compared to some other countries around the world. Eh? Transport for London. Please upgrade some of these buses. The weather is too hot. Sunday Adebanjo say, does people, does people, does people Fulani are part of Nigeria? Or we probably want to say, are Fulani part of Nigeria? spending our money anyhow. Hmm. Why is the former governor, Ganduje, now saying that you cannot probe me, EFCC? Do you think that EFCC will just mm, ignore? Since we saw Ganduje did a lot of campaign for Bola Ahmed Tinubu I understand Bukachukwa favoring politician. My wife is an high court judge. Somebody's already defending him. I'm going to talk about him as well. There's just all these politicians. Sometimes you ask yourself, is it the same way an average Nigerian enjoy peace? Remember the senator that I met in London? I never know he was a senator during the Ike Kirimadu court proceeding. I did an interview with him. I asked him while he was in London if Ike Kremado has built a better hospital, he should have been in London. I didn't know that he was a senator until he, until I got back home and I googled him and I realized that wow. So I was actually speaking to a senator. It's the same senator that says my wife, eh, the former appeal court president. Sometimes, do me some favor. You do me, I do you. God knows best. You do me, I do you not immunity but impunity Koiki okay impunity thank you hmm interesting days ahead the same Ganduje allowed the use okay yes so yes impunity I said not immunity yes impunity the, the, I did say do Buhari still have impunity I don't know whether I mean Ganduje doesn't have any impunity anymore so why is he saying that the EFCC cannot arrest him eh Gandola, who be you wey dey say na nobody can arrest you? Are you are you are you are you fooling me? Sabinu, are you joking? Let's read a little bit from that. Abdullahi Ganduje Babariga Gandola, the immediate past governor, the man behind me in that green agbada, he normally like to wear agbada because he stop dollar anytime contractor come to his office. He like to stop Babariga <laughs> Gandola, you know, because nobody must see the dollar. The immediate past governor of Kano State is asking the High Court in Kano to perpetually restrain the Economic and Financial Crime Commission, EFCC, from inviting him, investigating him over video clips allegedly showing him receiving dollar from a contractor. The clip was in 2018 Mr. David Olawole, welcome to the program. Better days ahead. What is your take on that? 12 minutes past 7 p.m. We go back again to Bola Tinubu because the conversation is all about him tonight. Three weeks into the power. There's been a lot of visitors there and there. People have been visiting the president. It's normal. He has a lot of work ahead of him. But my point is, how is he going to deal with the insecurity? Do you think that he should keep all the service chief? What is your take? Prince Adekunle, thank you so much. Good evening once again to those of you on the mix LR. Welcome. It is a cool Wednesday. The weather is beautiful. Sunday Adebanjo went on to say, Fulani are not Nigerians 100%. Buhari is from Niger. My ask again, do you think Sheikh Bola Tinubu, the president, Sheko will keep service chief, the chief of army staff, the navy, every one of them, keep them again maybe for another one year, two years? We are concerned with the death of innocent Nigerians. One death means a lot. 21 yesterday is more than too much, including a pastor. Do you think that the president, Bola Ahmed Tinubu of the Federal Republic of Nigeria, do you think he needs to change all the service chiefs? My beautiful auntie Eileen, thank you so much, not just for the love of the Yoruba, But for the love of Kogi State, may Eledumare continue to be with you and bless you as you continue to work tirelessly. In 16 minutes, the conversation will focus on the right to self-determination sponsored by Professor Oraku Alano. And I have another good picture that is now circulating about that woman that came to destroy the woman, I mean, they destroy the movement, the Dagburu woman called Dupe Onitiri. There's a new flyer that we have produced for her. I will be showing you that in the next 16 minutes. Grandma Adesheun Adelani, I welcome you into the live conversation. Grandma Adiola Oshiloye, Osinloye, Osinloye, thank you so much and welcome to all our beautiful mothers and fathers around the world. My name is Olamiko Ike. This is the Star Radio UK network, and we are looking at the three weeks. It's still early. It's not three years. It's not one year. It's not six months. It's not three months. But so far, what is your take on some of the steps that Bola Tinubu is taking? And in, in, by 7.30, the focus will be, is he going to release Nnamdi Kanu? Is he going to allow Igboho to return back to Nigeria as a free person? and continue his right to self-determination because we know that Bola Tinubu at some point was also a freedom fighter fighting under the Nadeco. He's now a president and he has already said it. As much as he might not want a right of the Yoruba people, he's not a dictator. He's a civilian government. We are not in the military era. Sunday Adebanjo went on to say the government, Nigerian government, free our freedom fighter now. Hashtag Igbowo. Hashtag Inamdi for life. Keep your comment coming. I'll be reading them out and I'll be telling you more in the next 14 minutes. As we continue to review Bola Tinubu, let's talk about the court case. There is still a court case going on. Do you think that the court will change the narrative. I don't know because Atiku is still not satisfied. Peter Obi is not satisfied yet. Election petition. There's so many evidence that continue to be brought to the court. Do you think that there will be a conclusion with the election petition in Nigeria kí lẹ rò lọ́kàn ṣé ẹ rò pé changes kankan máa wáyé it is so bright from the view outside beautiful exciting but also a little bit hot let's read a little bit again from some of your comments. Ganiolo Ede said Nigeria can never survive the student loan coming from where? Hmm. Okay. Oh. Who else is there? I saw a comment from someone just now. Let's see if I can pick that from Oluwole or something. 419 politician chartered foreign airline and brought it to Nigeria. But I, I, Sariki, Saridi, he, say, he said that he hasn't spent too much. He hasn't spent too much. Keep your comment coming. I'll be reading them out. From a new governor, from another party. Why the destruction is what I don't understand. I'm still asking the question. Two questions I'm asking you now. The security chiefs, check it in who keep one or remove them and bring in new faces that can deal with the terrorism happening in Nigeria. The court case, Kile Rukumaje outcome. Maintain for life 2001 on Instagram. Thank you so much. And also Amakulex. You're welcome to the program. Once again, David Olawole say Ekuishe. If you're joining me for the very, very, very, very, very, very, very, very first time, I say it is called Looking at some of the evidence by Peter B. article. Let me read some of what is happening from the social media in terms of the current situation with the election petition. So let's go and read what people are saying. Kennedy Wandara at Kennedy Wandara underscore some eight hours ago. Nigeria Electoral Commission failure to promptly upload copies of the polling unit result sheet to the IREF is part of the ground of Peter Obi's petition challenging the election of President Bola Tinubu at Premium Times Nigeria analysis revealed that Obi, not Tinubu, won in Rivers State. Hmm. Let's read more. The Nation Nigeria, the National Publicity Secretary of the Labour Party, Mr. Abayomi, Arabambi has testified before the Election Petition Tribunal sitting in Ikeja, Lagos, that Amuwo Odofin of House of Representative member Mr. Olawande George was never a candidate of the party of the February 25th election. Wahala no they stop oo. Oh. Let's go further. Nigerian Spartan underscore or at multi multi marvels went on to say everyone should listen to this clear as abc INEC chairman mahmood yakubu will appear tomorrow before the presidential election court naira okay let me let me play that audio in just about few minutes also uh, more reaction the nation nigeria The Presidential Election Petition Court today admitted in evidence statistics report of Inspector of Election. <laughs> Too much grammar. Sunday Adebanjo say, who spoil Nigeria is Christian history book, Bible, Islamic history book, Quran. They have been using Bible and Quran since 1960 to swear for Nigerian politicians till today nothing happened to them. Bible and Quran are the European history book of Arabic generation. Culture is the biggest car in Yoruba land, Igbo land, Hausa land, hundred percent. Thank you so much. Keep the comment coming. Uh, I want to play a reminder video. It's going to come in an audio. What Mahmoud told us in London in Chatham House. Let's listen to him a little bit. using an electronic device called Bimodal Voter Accreditation System, that is BVAS. We've tested it in several by-elections and upcycling membership elections. In addition, the decision to make polling unit election results available for public viewing, which has always been a major demand by citizens and election observers, exactly falls into this early choice of election technology. The INEC Results Viewing Portal, the IREM, is a dedicated web portal for the public view of polling unit results as soon as they are finalized on election day. So YIS has been employed in several elections conducted by the Commission in the past few years. In particular, the uploading of polling unit results to the IREM portal has been deployed in 105 constituencies where the Commission conducted off-season elections since August. This was uh, when the INEC chairman Mahmoud came to London promising the upload of the result. The election going on in Nigeria, I mean, sorry, the, the election that was concluded, my question to Nigerian is, do you still have hope with the election tribunal? Let's go further. The Independent National Electoral Commission, INEC, has cautioned the Labour Party, known as LP, and its presidential candidate, Peter Obi, to desist from blaming it for, the, for their inability to effectively prosecute their cases before the presidential election petition court. Hmm. What do you think will be the outcome? is the question that I'm asking tonight. We're going to take one more from the election tribunal. We're going to move swiftly because I now have six minutes before Ilanomo do a sponsor program on the Yoruba Nation is going to come in. DG underscore 75 say capital no with the Nigeria judicial system. Okay. Good evening to our beautiful mother, grandmother, Ura. underscore Ade underscore beauty 82, Toluwalashe underscore 5, and the rest of you that have joined us so far. The last one from the Election Petition Tribunal before we move further, Mr. Peter Obi and his Labour Party LP on Wednesday again tender additional law INEC result viewing Porter IREF document before the Presidential Election Petition Court. So let's leave that and come back again now to another judicial wahala o. Oh. Hmm. Nigeria na everyday wahala o. Oh. Every day there's too many problems. Let me now go and talk about this man. Oh, why is he not showing? No, no, no, no, no, no. Now, in face, I want to see. I want to see his own face and his wife. I don't want to see. Yeah, This man behind me is a senator in Nigeria. And I'm going to give you a background of him a little bit. So that for those that are not in, from Nigeria, will get a little bit background. Adamu, the man behind me, no, yeah, the one right here. This is the wife on my left hand side, and on my right hand is Adamu Muhammad Bukachukwa. Adamu Muhammad Bukachukwa is a Nigerian politician and the current senator representing Bauchi where Fulani terrorists continue to kill so many people. He has been there since 2019, representing Bauchi, Bauchi North Senatorial District. He was elected as a senator during the 2019 general election under the All Progressive Congress. But he has also been in news for the wrong or should we say something that so many Nigerians were like, ew, are we sure this man knows what he's talking about? He was not in the situation room. Let me play the video, then I'll read also the report. she has been very tolerant and accepted my encroachment. I've extended uh, help to my colleagues. Uh, this wish. Please, I, I don't think it's a good idea. I'm going to that. I don't know why Ahmed Lawan stopped him. Thank you so much, our grandmother Elizabeth Adesoya, and welcome to the live transfer, uh, transmission on the Star Radio UK network. Mr. Luagbenga Debi Eshigoni, thank you so much. Kí ló Ahmed Lawan stop it. I hope you hear him very well. Let's play it again, and then I'll read a report about it because already Agbakoba is now urging the President Bola Tinubu to probe Adamu Muhammad Bukachukwa and also the NDIC. There's just too many fraud in Nigeria. Let's listen again. She has been very tolerant and accepted my and extended uh, help my colleagues. Uh, so which, please, I, I don't think this is a good idea going this direction. It's not a good idea. It's not a good idea, please. It was stopped quickly from going further. That is not a good idea when you are talking about your wife doing favor as a as a uh, appeal judge in Nigeria judicial system. But right now, Agbakoba have now asked President Bola Ahmed Tinubu to probe this individual. Do you think it's going to happen? Do you think that Bola Tinubu will probe? Do you think he's going to probe him? Hmm. There's a lot going on in Nigeria. Oh. Nigeria is a drama place. A former Nigerian Bar Association president, Dr. Olisa Agbakoba, senior advocate of Nigeria, has urged President Bola Ahmed Tinubu to probe Senator Adamu Mohammed Bukachukwa over his suggestion that he obtained favors from his wife on behalf of his fellow senators. Hmm. Bukachukwu claimed that he encroached his wife's freedom and independence in the course of her official duties as head of the second highest judicial office in Nigeria. According to him, his wife did not rebuke him, but the immediate past Senate President Ahmed Lawan quickly interrupted and dis out the senator from continue his speech. Senator Bukachukwa Muhammad, representing Bauchi Senatorial District from 2019, he said, according to him, particularly my wife, whose freedom and independence were encroached upon when she was in office, full stop. She has been tolerant and accepted my encroachment and extended it to my colleagues. Once again, a very good evening and welcome to the live transmission uh, program. Hello. As we uh, we're not taking calls for now, please bear with us. Uh, there's a lot going on in Nigeria. Nigeria is just you know another crime scene we are now one minute past thirty uh, seven thirty one and as we know we should be going straight into uh, the conversation surrounding the Yoruba nation. But I have one more uh, video I want to share the audio with us because somebody has been speaking. The new chairman of the Nigerian Deposit and Insurance Corporation known as the NDIC, Dr. Abdulakim Abdulatif makes a big revelation, exposes the truth. Let's hear from him. Endemic corruption is a battle that cannot be left in his heart alone. Every head of parastatals in Nigeria must stand up to let him know the rot in your own establishment. I tell you, NDIC stinks. There's a lot of rot going on. He said, when you fight corruption, corruption fights you. Now, the document you see in my hand is one of the ways the corruption engineers in Nigeria are fighting back. You know, each time you say you want to have a true change, like the one brought about by President Ashwad Bola you will have the change champions who will support him, but you have the change skeptics and the game, change, game changers who will frustrate all this effort to lead Nigeria of this mess. Now, this is the purported new act of the NDIC. And I tell you for nothing, this is a Mephiles act. I tell you because here they have taken away the powers of Mr. President in respect of the NDIC. Let me start by telling you the mandate of the NDIC. The NDIC is set up as an independent agency of government to ensure that depositors' money is protected in all the banks and all financial institutions to protect it so that Nigerians can be protected from the misbehavior of bank directors, whether in conspiracy with the CBN or when they are acting alone. That is why the NDIC has been set up as an independent body to ensure that depositors do not cry even when banks fail. So there are four mandates the first mandate of the NTIC is to guarantee Nigerians who have deposits in all these banks that relax, be calm, your deposit is safe. Number two is to eh, inspect the banks because prevention is better than eh, the banks because prevention is better than cure. To go round the various banks and ensure that the, the banks are not. Let me let me pause it there you see why Nigeria is backward. It's full of so many individuals, groups of people working within and from outside, making the lives of millions of Nigerians not to work. But some believe that that will not happen under the leadership of the current number 16 president of the Federal Republic of Nigeria. And I can tell that Omotayo Salako is a big fan of Jagaban and he's trying to convince me. But you can't. It's too late. We are the Yoruba nation. We don't have any hatred or anything against Tinubu, but we don't think that Yoruba people should remain in Nigeria because being part of Nigeria is not who we are. But you went on to say further, Koiki Jagaban knows everything Baba is bringing. Good Nigeria. Only for four years or for eight years. What happened after that? Are you going to vote for the North in the next eight years after Tinubu has completed the four years and he comes back and if you get another four years, nobody knows yet. We can only guarantee the one that he has now. That has been a question that none of you have been able to answer. Jagaban is going to fix Nigeria. Agreed. What happened after four years? He comes back, he win again. Four years. Then what happened after four years? So let us not live in denial. We know that he has not created all the atrocity in Nigeria. He's part of the politics. He's part of the politician. He's part of the game. He's part of the game changer. It's called Jagaban. But the question is, if he changed Nigeria for eight years, power goes to the north. Remember that the president would also come in and change whatever Jagaban have done. Are you going to vote? I'm asking you now, Omotayo Salako, and those of you that are followers of the APC. After Tinubu has fixed Nigeria, you have a job, you are doing well, economy is good, everything is fine. Let's just agree, even though Nigerian debt cannot be repaid back for the next 40 years. But let's agree that Bola Tinubu played his part as a not from the Yoruba man, but as a true Nigerian, because we know evidence is out there that Bola Tinubu himself disagreed with Nigeria as a whole from staying together. Probably maybe then because he was in exile, he was his life was under threat. He believed that the Yoruba should have stand on their own. All that changed after he became the president, I mean the governor in 2007 for eight years is now the Dagaban in Asorok. Can you answer me now? Good evening to you, uh, Prophet John Ogundele. I'm talking to you now, uh, my brother there, Omotayo Salako. After Tinubu has done all these good things that you're asking him to do, Tinubu is not going to be there after 2031. It goes back to the north. No. Who are you going to vote for? Are you going to vote because power is not going to remain in the southwest forever? It has to go to the North or the Igbos. Who are you going to vote for when it comes to 2031 election? Are you going to vote for the North to keep the power going under either APC, that's if APC is still in existence, so that they can continue the work of Tinubu, or are you going to vote for the Igbos? So let us be a little bit much think about the future. Yes, temporary measure, Tinubu can deal with those temporary measures Well, how is going to deal with what Dr. Abdulakim Abdulatif, the new chairman of the deposit insurance, remember that the Saraki family destroyed some of the banking sector in Kwara State. Depositor lost a lot of money. Ayo Babatunde say my prayer always is that President Tinubu should try and make a good record. Waris Jinadu say how come the ex-minister of education Chukwemeka in a lawyer resigned. Uh, I almost missed that. Let's get that quickly. A lawyer resigned. Um, I'm trying to get that comment back on again quickly on the screen. Uh, this comment that travel very fast like yo-yo. Uh, how come the ex-minister of education, Chukwemeka Iwajuba, a lawyer resigned and left ASU strike to run 2023 presidential election under the APC ticket. That university loan is a scam. Where is Olakule? Olakule might be very, very busy. Olatunji, hope so. my brother, also went on to say, what if Nigeria is restructured and we start practicing true federalism? Is it a bad idea? Well, that is a question to those outside. I do not believe that Nigeria should be restructured. I don't think we should have a regional government. I believe in a full autonomy The right question you have put out there, and we hope somebody would answer that. If Nigeria is restructured and we start practicing true federalism, is it a bad idea? Is coming from Olatunji Awopeso, my brother here in London. Once again, keep your comment coming, and I'll be reading them out. Let's go back again to more revelation. We've taken 10 minutes out of Ilanomo Dua sponsor program, but I'm sure they will manage because I want to hear more from the exposition of the new NDIC chairman and then straight into that, the question I'll be asking you is, do you think Tinubu will release Nnamdi Kanu? Sit around with the depositors fund to ensure that creditors are, I mean, those who are borrowing money from the banks are those who have the capacity to pay and to ensure that the bank. That has always been the fraud in Nigeria. An average Nigerian doesn't have access to borrow money. To borrow money is wahala. But those that call themselves big man, your elite, they borrow so much money from the bank. And then, remember, uh, my brother, professor, what was the name of that? Um, is it uh, uh eh, Lincoln? Is it Amcon? Amcon is the one that look after all those that stole money and those that doesn't want to repay. Is it are they called Amcon? I can't remember. I think something to do with that. Olawale Alabi say lórí <laughs> <laughs> at N90Y. I think it's Amcon. Let me check. Um, uh, let's check quickly. Uh, I think it's called Amcon. Amcon is the one that deals with the people that are owing so much debt in Nigeria. I think they are called Amcon. I don't know. I, I don't think that's the right name. Or is it Nikon? I don't know. Uh, Amcon. A M C O N. Okay. AMCON. Yeah, I know it's something to do with uh, because those are the ones that are running after people that are owing money. AMCON. So let's see the latest update from them, and then we go straight to Nnamdi Kanu. It's called the Asset Management Corporation of Nigeria. It was actually established under a act of National Assembly in Nigeria in July 2010 with an intended 10 years life ban The concept is in consonance with the operation of the National Asset Management Agency of the Republic of Ireland and Malaysia. Hmm. Annual budget is about 150 billion naira estimated. But what do we know so far? What have they done? Let's talk about people that are owing money. Amcon, debt. Uber escapes arrest warrant, faces arraignment October 2018. Hmm. Let's talk about it. The Federal High Court in Lagos on Tuesday have now fixed October 18 for the arraignment of Senator Ifeanyi Uba and his firm Capital Oil and Gas that borrowed money alleged indebtedness to Asset Management Corporation. What the NDIC chairman was saying that you, it's not you that borrow money. Thank you so much, Waris it is not you Ọláwálé Alábí say true federalism irọ́pọ̀ irọ́pọ̀ <laughs> I love that one irọ́pọ̀ uh, babawa uh, prophet Ogundere say say it loud Yoruba nation no going back uh, we go into that conversation in just about a few minutes bear with us uh, I just want to finish with AMCON let's talk about AMCON a little bit how many people nine six hundred and sixty-nine point four billion debt what Jimo Ibrahim loses appeal to recover his assets seized by AMCON. Again, these are big men, borrow money, and they can't repay back. So we have to seize their assets. Let's go into this one as well. And this one is an article that came out on the 9th of June 2023. Again in Lagos, the Court of Appeal in Lagos has dismissed an appeal that was filed by Jimo Ibrahim the chairman of the Global Fleet Corp, Global Fleet Group, who is challenging the seizure of his 12 assets by the Asset Management Corporation of Nigeria and freezing all his account over his alleged 69.4 billion debt. Wow! Interesting in Nigeria. The happiness and the wellness of depositors. That's our second mandate to go to the banks and ensure that to prevent collapse. Now, the third mandate is whenever the central bank eventually declares that a bank has failed, the NTIC, without interference of anybody, should go there and resolve what is happening. What do you do? I'm going to leave that. I'm sure you all get the message. So it's a big man, big man that borrows money, doesn't want to repay back, and they're also trying to get their asset back. Somebody like Jimo Ibrahim, Andy Uba, my uncle all the way in a very beautiful German. Uh, Dennis Tayo Omitogun say, we the Yoruba nation don't want any sort of restructuring, but a self-determination and independent Yoruba nation. Ó parí, ṣìkẹ́nẹ́, finito. <laughs> I love that word. <laughs> yeah, our professor, we're not going to be happy with you, my brother Omitogun. Our professor believes that Tinubu should take us back to that part. So I think we've talked about Andy Uba and uh, and also Nigerian court blocks Eric Air asset transfer, there's a lot of crime around those that doesn't want to repay back. How Eric became moribund under AMCON in five years investigation. Hey, yeah. AMCON takes over Glano Nigerian asset over 2.4 billion. Say your money Nigeria. Say gbọ́? Now, a ti fẹ́ wọnú Yorùbá nation conversation. Sorry for those of you that will not understand the next 30, 40 minute discussion, but we will summarize all these later. It's all about the Yoruba Nation conversation, where we discuss everything about the Yoruba people and the reason why the Yorubas are asking for the right to self-determination under the United Nations, under the African Union, and under the right that some say, no, no, no, no, no, we don't want any more restructure, we don't want true federalism, we want a full scale. Wale Ikujimi say regional government cannot solve the current problem in Nigeria except only a complete disintegration of the country. Thank you so much, Mr. Wale Ikujin, Ikujunu, Ikujunu. Yoruba nation is the only solution. Frank Dudu said, no going back Yoruba nation now, the Biafra nation now. Now, ìbéèrè tí mo fẹ́ bí gbogbo ọmọ Yorùbá nísìn ni pé ẹ jẹ́ ká fi been talking about Bola Tinubu for the last almost one and a half hour. Now, Yoruba nation conversation bọ́ sí tòun kí lẹ rò lórí Nnamdi Kanu àti pírẹsidẹ́ǹtì Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu kí lẹ rò sí ǹjẹ́ rò pé Tinubu máa fi Nnamdi Kanu sílẹ̀ àti pé tó o bá fi sílẹ̀ kí ló máa ṣẹlẹ̀ gangan kí lẹ rò pé ó máa ṣẹlẹ̀ ṣé Tinubu máa fi sílẹ̀ àbí kò ní fi sílẹ̀ gbogbo wa náà ni à ń tẹ̀lé àwọn Biafra bọ́n ti ń ṣe pé àwọn náà fẹ́ dá dúró gẹ́gẹ́ bíi ìran tí Elédùmarè dá dáadáa bọ̀ ìbéèrè kan ni pé ṣé ó máa fi sílẹ̀ ìyẹn àwọn tó jẹ́ eh, ẹn tó ń darí àwọn Biafra ṣe rò pé Tinubu máa fi sílẹ̀ kí lẹ rò pé ó máa ṣẹlẹ̀ kí ló dé tí Tinubu ṣe máa fi sílẹ̀ ìbéèrè tí ọ̀pọ̀lọpọ̀ ń béèrè nìyẹn lẹ́ẹ̀kan sí mo kí ọmọdé mo kí àgbàlagbà mo kí bàbá wa Ṣítù Ọmọwùnmí mo kí ẹ̀yin ọmọ ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tí a jọ ń bẹ lórí ètò nírọ̀lẹ́ yìí ǹjẹ́ Tinubu máa fi sílẹ̀ òun nìbéèrè ẹ jẹ́ àkọ́kọ́ gbọ́ orin iná orin tó jáde látẹnu K1 the ultimate báwo ló ṣe kọ kí ló sọ lórí Ìgbòho àti Nnamdi Kanu. Yorùbá wa. Ọ̀dọ́ ilé òṣèlú lẹ́kọ̀ọ́ láti dàgbà síbi ọ̀gá ẹgbẹ́ mi. Ẹni ẹni àkànbí aṣíwájú. Ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ ká máa bẹ̀ fún Ìgbòho pé kí Tinubu jẹ́ kó padà wá sílé? Ẹ̀ṣẹ̀ wo ni Ìgbòho ṣẹ̀? Ìbéèrè ni mò ń béèrè fẹ̀yìn ọ̀jọ̀gbọ́n tájọ wà lórí ètò ní àṣálẹ́ yìí ètò ti àsìkò yìí ó dá lórí àwọn tí wọ́n ń pè ní ọmọ Yorùbá àwọn ti indigenous people tí wọ́n ń pè ní kanuri àwọn ti indigenous people tí a mọ̀ sí haúsá àwọn ti indigenous people tí a mọ̀ sí biafra k1 the ultimate ó ní kí bọ́lá tinubu ìyẹn pírẹsidẹ́ǹtì bọ́lá tinubu kó jẹ́ kí ìgbòho kó darí wálé kó foríjì fún ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ ẹ̀ṣẹ̀ wo ni ìgbòho ṣẹ̀ òun ní béèrè tí mò ń bi ẹ̀yin ọmọ yorùbá ṣé ìgbòho ṣẹ̀ ni àbí ó ń béèrè fún kankan kí ló ń béèrè fún ṣé ẹ̀tọ́ tó ń béèrè fún yẹn ṣé ẹ̀tọ́ yẹn ti wá di ta máa máa bẹ̀bẹ̀ fún nítorí pé àwọn ará Scotland tí wọ́n ń béèrè fún ẹ̀tọ́ náà wọ́n ò fi kú lé wọn wọ́n ò fìbọn lé wọn wọ́n ò declare wọn wanted kí ló dé tí Buhari wá declare Ìgbòho wanted tí K1 the ultimate wá ń bá Tinubu bẹ̀bẹ̀ lórí Ìgbòho ẹ já gbọ́ díẹ̀ sí nínú orin tó ń kọ yẹn. ọ̀gá aṣọ́jú àbòwọ́ wọlé tẹ ẹ bá wọn wí ẹ wọ́n ti ṣàtúnṣe. ó ní kọ́ pé wọ́n kọ́ bá wọn wí kọ́ pé Ìgbòho kọ́ bá wí ẹ̀ṣẹ̀ wo ni Ìgbòho ṣẹ̀ tí Tinubu máa bá wí ẹ̀gbòho ẹ̀ṣẹ̀ wo ni Nnamdi Kanu ṣẹ̀ tí wọ́n máa bá wí ẹ̀ṣẹ̀ wo ni Nnamdi Kanu ṣe tí Bọ́lá Tinubu ìyẹn pírẹsidẹ́ǹtì Nàìjíríà máa bá wí ṣé ẹ̀tọ́ tó ń béèrè fún yẹn tí ìjọba Tinubu under APC torí APC náà ni Tinubu lótìtọ́ Tinubu kọ́ ló lọ jí Nnamdi Kanu gbé wá torí a gbọ́dọ̀ jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ pé n tí wọ́n ṣe pẹ̀lú Nnamdi Kanu kò ń ṣe tó bá òfin mu rárá kò sí bí ẹ ṣe fẹ́ sọ lọ sọ́bọ̀ Bọ́lá Tinubu ló gba ipò Buhari lọ́wọ́lọ́wọ́ nísìnyí àmọ́ Bọ́lá Tinubu ló ní àṣẹ nísìnyí ṣé kó dá Nnamdi Kanu padà sí Kenya kọ́kọ́kọ́ lọ ṣẹjọ́ pé a fẹ́ gbé wá sí Nàìjíríà a fẹ́ extradite nítorí pé èyí tí wọ́n ṣe yẹn ni wọ́n ń pè ní kidnapping èèyàn kidnap èèyàn ni ṣé Tinubu kàn máa dákẹ́ lórí ọ̀rọ̀ Nnamdi Kanu torí pé Nnamdi Kanu tó ń béèrè fún kankan ṣé ìyí tí K1 the ultimate tó ń kọ yìí tó ní kó foríjì wọ́n ṣé K1 the ultimate mọ̀ pé wọ́n lọ jí Nnamdi Kanu gbé wá ni ṣé K1 the ultimate mọ̀ pé n tí olóyè Ìgbòho ń béèrè fún gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ẹ̀tọ́ ni nínú òfin àgbáyé so ẹ̀ṣẹ̀ wo gan ló ṣẹ̀ débi pé wọ́n wọlé wọ́n fẹ́ eliminate tó bá rí pa ṣé k one the ultimate á jáde á sọ pé ìjọba Buhari ló pa ṣé tó bá jẹ́ pé Buhari rí Ìgbòho pa sínú ilé ṣé k one the ultimate á jáde torí pé k one the ultimate ò jáde látìgbà tí wọ́n ti gbé òkú méjì lọ ṣé kò mọ̀ pé ọmọ Yorùbá láwọn méjì tí wọ́n pa à ń béèrè béèrè fẹ́yìn ọ̀jọ̀gbọ́n ẹ̀yin onímọ̀ ẹ̀yin olóye láti ìgbà tí K1 The Ultimate ti ń gbọ́ pé wọ́n pa èèyàn sínú ilé Ìgbòho ǹjẹ́ ó fi orin bá Buhari sọ̀rọ̀ àbí torí pé Buhari gẹ́gẹ́ bí ọmọ Fúlàní bẹ́ẹ̀ kò ní gbọ́ Yorùbá dáadáa ló ṣe dákun ló dá dúró pé kí Tinubu débẹ̀ náà kó wáá fi orin bá Tinubu sọ̀rọ̀ kó fi orin gẹ́gẹ́ bí ẹni tí wọ́n ń lò fún kàǹpẹ́ẹ̀ wọn ní gbogbo ìgbà tí ọmọ Yorùbá bá ti jó pẹ̀lú K1 The Ultimate ìyí tó bá jó tán lẹ́yìn ọdún mẹ́jọ olúkálukú wa ṣẹ̀ máa béèrè pé kí ló ṣẹlẹ̀ gangan nínú ìjọba ṣé Tinubu tó mọ̀ pé òfin àgbáyé ò gbà níbi tí ayédélé ní pé kẹkọọ lọ jí èèyàn gbé bí ẹ bá disagree pẹ̀lú èèyàn ẹ béèrè fún àṣẹ níbi tí ẹ bá ti ka mọ́ láti lè sọ pé a fẹ́ gbé wá ǹjẹ́ wọ́n ti gbé Abba Kyari lọ sí Amẹ́ríkà ẹ dá gbọ́ díẹ̀ sílẹ̀ nǹkan sí i láti ìdí tí Sunday Igboho ṣe wà ní Benin Republic kò ju pé ìjọba Buhari fẹ́ pa sínú ilé bí wọ́n ṣe fẹ́ pa Tinubu náà ìyẹn Abacha tí Tinubu ráyè sá lọ ọ̀nà kan ni Tinubu gbà tó fi sá kúrò ní Nàìjíríà ọ̀nà tó gbà yẹn ó lè yàtọ̀ sọ́nà tí Igboho gbà àmọ́ òun náà sá lọ ó dé sí London on exa títí di pé ìgbà tí Abacha kú ni Tinubu padà lọ sílé torí òun gan lè lọ́lẹ̀ ǹjẹ́ wọ́n bá Tinubu bẹ̀bẹ̀ pẹ̀lú Abacha ẹ̀ṣẹ̀ wo gan ni Sunday Igboho ṣe ṣé Sunday Igboho pààyàn ni ṣé Sunday Igboho jalè ni kí ló wá dé tí K1 The Ultimate ò kọrin fún Tinubu pé òkú méjì tó kọ́kọ́ pa sínú ilé Ìgbòho níbo ni Buhari tọ́jú ẹ̀ pamọ́ sí Nnamdi Kanu tẹ fi sínú DSS custody ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ kó wà níbẹ̀ bó bá tẹ̀ jẹ́ pé ntí Nnamdi Kanu ń ṣe lọ́wọ́lọ́wọ́ ó rófin sí ti Nàìjíríà èyí tí Nàìjíríà wá ṣe ń kọ́ tó lọ jíìyàn gbé ní twenty first century ǹjẹ́ wọ́n lè jí ọmọ K1 the ultimate ǹjẹ́ wọ́n lè jí ọmọ ẹ̀gbẹ́ lẹ́nìí lára àwọn ọmọ tó ní ní lọ́wọ́lọ́wọ́ kọ́ wá jí gbé láti ìlú tó wà kọ́ jí gbé lọ sílùú míì ṣé ẹ wá máa fi orin kọrin sí ìlú yẹn pé ọmọ mi tí ẹ jí gbé yìí o ẹ bá mi dá padà kí ló dé tí àfẹ́ ń lò lákàyè kí ló dé tó jẹ́ pé irọ́ là ń wá ojú ayé péré là ń ṣe ṣé K1 the ultimate ń wá ojú ayé Ìgbòho ni àbí báwo àbí ó ń ṣe bí ọmọ Yorùbá tọkàntọkàn ẹ bá mi fi kọ́mẹ̀ntì síbẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá. àwọn ti lù ú Ìgbò. ó fẹ́ sọ̀rọ̀ lórí ti àwọn Biafra ó ní àwọn tìlú Ìgbò ẹ rántí pé Gowon sọ pé it was just a little fracas láàrin lámìnà ní K1 bàbá ti ya wèrè Wale Ikujimi sọ pé K1 is one of those that destroy Nigeria and Yoruba land with his song. Ó tún tún fi àlùjọ sí àlùjọ yẹn ti lọ káàkiri ọ̀pọ̀lọpọ̀ wá béèrè pé kọ́ dáríjì Ìgbòho bọ̀wọ́ béèrè pé ẹ̀ṣẹ̀ wo gan ni Ìgbòho ṣe ṣé Ìgbòho ṣe Buhari ni ṣé in tí Ìgbòho jáde fún lásìkò tó jáde ṣé ó wrong nítorí pé ọmọ yorùbá náà wọn mà ṣe ń pa yín títí di wákàtí ìbéèrè ni o ẹ wá gbọ́n tí K1 The Ultimate sọ lórí DG underscore seventy five sọ pé forty nine sitting ninety nine standing mad people all over the place ìyá wa Florence ni let them use Google to translate ìjọ ó dà ẹ ṣe gan ni mà. ó ní kó pe olórí àwọn Nnamdi Kanu àbí olórí àwọn Biafra ǹjẹ́ ǹjẹ́ kéwọn di ọtí mọ́ ohun tó ń sọ ǹjẹ́ ó mọ òfin àgbáyé ǹjẹ́ ó mọ̀ pé nàìjíríà ti rófin ah, kéwọn di ọtí mi ǹjẹ́ ìwọ mọ̀ pé nàìjíríà tó ń kọrin fún yìí ó ti rófin international law for the fact that pé wọ́n go through due process láti gbé náà di Kanu padà sí nàìjíríà mezgo ti sọ pé Tinubu is part of the people that invaded Igboho Oòṣà house Ọláwálé Alábí bàbá wa ní Music and religion is to preach for peace but in Nigeria is lórí rọ. Ẹ̀yin ọ̀jọ̀gbọ́n bá wa béèrè pé ṣé orin tí K1 mi kọ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ ǹjẹ́ orin tí ó mú làákàyè wá ìbéèrè ni o but in tá à ń béèrè ni pé lótìtọ́ lódodo a fẹ́ kí Ìgbòho kó ní access láti lè travel ìdí o koko gbọ́dọ̀ ṣe ni pé kọ́ lift DSS Interpol tó fi sórí Ìgbòho ìyẹn ló kọ́kọ́ gbọ́dọ̀ ṣe torí pé Ìgbòho ò ṣẹ̀ kí Ìgbòho lè decide fún rẹ̀ bó bá fẹ́ wá sílé bó bá ni wá sílé kó lè láǹfààní àti travel torí pé mo sọ fún yín pé èmi wà nílùú Benin níjọ́ tí Ìgbòho máa kúrò ní Benin ọ̀sán lèmi kúrò alẹ́ nìgbòho kúrò kò ń ṣe fake document ló wà lọ́wọ́ ìgbòho ọ̀pọ̀lọpọ̀ yóò mọ ìdí tí wọ́n ṣe dá ìgbòho dúró ẹ jẹ́ n ṣàlàyé fún yín lálẹ́ yìí bóyá k1 the ultimate náà mọ̀ ìdí tí wọ́n ṣe dá ìdí tí well eh, ìdí tí wọ́n ṣe dá k1 the ultimate tí ó ń kọrin tó ń bẹ̀bẹ̀ ǹjẹ́ òun mọ ìdí tó ṣe dá ìgbòho dúró nítorí pé àwọn fúlàní wọ́n sọ fún ìjọba Benin àti gbogbo African country pé ibikíbi tí wọ́n bá ti rí Ìgbòho kó bá wọn mú mọ́lẹ̀ ibikíbi tó bá ti mú so ìbéèrè bàbá wa Bishop Adesina ní Koiki well done music and religion in Nigeria has been used for politics Waris Jinadu went on to say Nigeria celebrate Luther former minister of transport and prominent politician Alhaji Umaru Dikko laid to rest in Zaria, Kaduna State, Nigeria. Umaru Diko buried because in location nine after looting. So Yoruba ò kì í ṣe òmùgọ̀ kò ń ṣe pé torí pé Tinubu jọmọ Yorùbá tó wà níbẹ̀ ṣé APC government ó wá jẹ́ pátì tó lóyà tó lọ jíìyàn gbé tó bá jẹ́ yín gbé ṣẹ́nu yín máa dùn Ọlátúnjí Awófẹ̀sọ tó bá jí yín gbé kọ́ kidnap yín kẹ lọ sí abroad kọ́ kidnap yín torí ẹ máa sọ nísìnyẹn ní a lot of misinformation on this platform tí bíbá yóò bá tẹ́yìn lọ́rùn platform míì wà tẹ́ lọ máa jókòó sí kẹ lọ gbọ́ this platform has been very very accurate and is not misinformation any right láti walk away orí platform yìí we are not begging anybody to stay here mo ò dẹ̀ sọ̀rọ̀ sọ èyí dẹ̀ ni mò ń bá wí directly tó bá jẹ́ yìí gbé tó bá jẹ́ yìí ni ìwọ bá jẹ́ gbọ́n yín ní Ìgbòho ṣé n tí mò ń sọ ní bíbà irú misinformation wo la sọ látẹ̀ǹkan torí pé lẹ́nu yín ara yìí tẹ máa jókòó sá abroad tí ẹ̀yin gangan lẹ́ ń fáwọn èèyàn ní misinformation ṣé bí Ìgbòho bọ́ ṣe jí Ìgbòho mọ́ bẹ́ẹ̀ tí Ìgbòho wà ní Benin Republic tí kò ní freedom ẹ̀ lóòótọ́ bọ̀ ṣé kò ń ṣe àwọn gọ́ọ̀mẹ̀ntì Tinubu náà ló ṣiṣẹ́ yẹn ṣé kò ń ṣe APC gọ́ọ̀mẹ̀ntì ló ṣiṣẹ́ yẹn ṣé èmi mo ṣiṣẹ́ yẹn everybody knows the truth kí ló dé tí ẹ̀ ń fẹ́ sọ òtítọ́ ẹ̀yin àgbàlagbà ẹ̀yin tí ẹ bà nàìjíríà jẹ́ náà nìyẹn torí ta bá wí lọ ta bá wí bọ̀ nísìn ẹ̀yin wà níbi tí opportunity wà fún yín ṣé wọ́n lè kidnap any of àwọn èèyàn yín ní UK kẹ́yìn máa pariwo kẹ́ máa sọ̀rọ̀ ẹ jẹ́ ká máa fi làákàyè ká máa fi gbọ́rọ̀ statement ẹ put out yẹn pé a lot of misinformation on this platform ẹ má tún sọ̀rọ̀ ẹ̀ mọ́ àgbàlagbà ní mo dẹ̀ expect pé ẹ ní tó pọ̀ ju irú statement tẹ̀bí síta yẹn this is not a platform for joking tẹ bá ń wá platform tó ti ń joke ẹ lọ jókòó sọ́dọ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ lọ sọ́dọ̀ ìjìnlẹ̀ ẹ lọ sọ́dọ̀ wálé àlì tẹ bá wà níbí báyìí and i'm talking to you directly ọlátúnjì awófẹsọ you might not like it but it's based on your message láti sọ pé a lot of misinformation on this platform ṣé eré ni mò ń ṣe níbí báyìí láti bí wákàtí méjì inú ilé lẹ́yìn wà ẹ wà very comfortable don't ever post such stupid message and i'm not taking my word back Never comfortable ẹ unsubscribe kúrò the platform yìí ẹ lọ jókòó sórí ṣó ẹ kó K1 the ultimate ṣekúṣẹyẹ òun náà ló jẹ́ kí Buhari tó ní Buhari ti sọ̀rọ̀ àti gbọ́ Buhari náà ló wá tún sọ̀rọ̀ fún yín tó ní gbogbo ẹni tó bá pè òun fẹ́jọ́ báyìí ló máa ṣe fún wọn ẹja gbọ́n tí Buhari sọ. So ask me to come and give any evidence and any court. Otherwise, whoever thinks he will be in trouble. Ó ní kéèyàn kankan máa pè òun fẹ́jọ́. Ẹ̀yin wá jókòó sórí platform ẹ̀ náà ń sọ misinformation ní bíbá very very biased individual. Ẹ̀yin bá ti wà òkè ẹ̀ má sọ fáwọn èèyàn tó ti wà òkè. Ẹ̀yin wà ní UK àwọn èèyàn tó tà ń pariwo fún tà ń torí ẹ̀ sọ̀rọ̀ lójoojúmọ́ millions of Yorùbá people táwọn family yín bá wà níbí bá èmi ní family tó wà nílé like I said you are not meant to sit here if you are not comfortable but ẹ má to ever sọ fún mi pé misinformation ni mò ń fi sí bíbá torí n tí mo sọ ní bíbá tí mò ń jókòó tá a fi ń bá àwọn èèyàn sọ ọ̀rọ̀ ọpọlọ ìyẹn la ṣe kódà àwọn tó jẹ́ ọmọ Tinubu ti sọ̀rọ̀ ní bíbá tó jẹ́ àwọn tó jẹ́ lóyálìsì Tinubu àti ka kọ́mẹ̀ntì wọn àti bá wọn sọ̀rọ̀ ẹ̀yin wá ń sọ pé misinformation lè ní fi sí bíbá yìí ṣé ti Ìgbòho ni misinformation ṣé ti Buhari ni misinformation ṣé ti Nnamdi Kanu ṣé Nnamdi Kanu tí Buhari lọ jí gbé yẹn ṣé òfin àgbáyé accept ẹ ẹ jẹ́ ká wà very honest lótìtọ́ ọmọ Yorùbá ni Tinubu adẹ̀sọ́pá àbájá but the fact is èyí tí k1 wa náà ń bẹ̀bẹ̀ fún Buhari fún fún Tinubu kó kọ́kọ́ bẹ̀bẹ̀ pé àwọn òkú tó wà lọ́wọ́ wọn ǹjẹ́ yẹn pé òkú méjì ṣé wọ́n lè gbé òkú yín ìyẹn ẹ̀gbọ́n mi àwọn fẹ́ sọ tẹ sì wà lórí ètò tó bá dẹ̀ pé ti jáde ṣé wọ́n lè gbé òkú yín fọ́dún méjì ká má sin òkú yẹn kí ẹ má dẹ̀ tara kẹ sọ pé misinformation mo sọ fún yín ẹ̀yin kan tẹ wà ní UK sometimes bí a wẹ́dà ni torí pé a máa ń sọ nígbà mi pé wẹ́dà UK e get as e be and like I said I am not apologetic for whatever I have said kò ń ṣe dandan tẹ bá fẹ́ jókòó síbí and I have always respect you as much as I know ẹ̀yin ọmọ Tinubu lẹ́yìn náà ẹ ní láti sọ fún mi I know that based on ntẹ máa I then accommodate everybody but like I said tẹ́ ẹ̀ bá fẹ́ wọ́n ní kẹ́ lọ sọ́dọ̀ Yinka TNT kẹ́ lọ wo Yinka TNT mad people all over the place <laughs> according to yawa Elizabeth ó kù twenty six million lórí ètò Star Radio náà la ṣe wà níbi tí a ti ń fi ọ̀rọ̀ jomi ọ̀rọ̀ kò ń ṣe pé ayé ti wà sí o I don't hate him but in tó ń bèrè fún right tiẹ̀ náà nìyí ọ̀nà tóun fi ń béèrè ni láti bá Tinubu sọ̀rọ̀ pé kó fi Ìgbòho sílẹ̀ kò ń ṣe Ìgbòho nìkan ló kọrin fún ẹ̀já ń gbọ́n tó kọ kódà ó kọrin fáwọn Biafra náà ẹ̀já gbọ́n tó sọ. àwọn lórí wọn ẹgbẹ́ wọn bá dẹ̀gbẹ́ àtọ́ni ẹ bá wọn sọ̀rọ̀. èyí tó ń bí ìdùnnú wọn náà ẹ jẹ́ ká kọ́mẹ̀ntì tó wà lórí mixlr some people abroad are useless they overthink of themselves ẹ̀ parọ́ aláwọ̀ bàbá ní k1 must be stupid he is saying this because they are all afraid of Sunday Igboho ọ̀nà. ọmọtayọ sọ pé we know what Buhari said but that is why Tinubu said I will still knock on your door brother thank you so much uh, Salako my own brother as well ọmọ yorùbá ni wá bá ṣe máa gbé ọ̀rọ̀ kalẹ̀ ó máa yàtọ̀ síra wa lóòótọ́ mo ní fẹ́ kí ọ̀kan wá sọ fún mi pé misinformation là ń fi sí bíbà ah èmi ọmọ láyọmí kóìkì ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ eh, I am not talking about Igboho I am talking about people right now yeah yeah yeah platform everybody has the right to write anything ẹ fi gba everybody no agree pẹ̀lẹ́ yín ni nobody agrees with you so tó wáyé pé mi kọ́ lẹ́yìn bá sọ̀rọ̀ that's fine but ntẹ́yìn bá kọ ẹ jẹ́ kéròmínà kọ tiẹ̀ ṣebí UK lájọ wà wọ́n sọ pé freedom of speech à sí nínú military dictator ẹ̀hẹ́n if people write anything that is against you or something that is contrary to you ẹ jẹ́ ká fi sílẹ̀ ẹ jẹ́ ká accommodate ara wa we accommodate everybody àwọn tó ń bú wa gan àwọn accommodate wọn ojoojúmọ́ ló ń bú wa lójoojúmọ́ lórí social media ojoojúmọ́ ló ń pè mí ní olè mo ò torí ẹ̀ lóòótọ́ a máa bínú nígbà míì but we gotta accommodate ẹni tó pè mí lólè problem tẹ̀ nìyẹn tí bá jí lọ́dọ̀ tiẹ̀ tó wá sọ but one thing is ìyẹn ló ṣe ń pè ní social media ẹni tó bá lè take hit ẹni jókòó sínú social media yó kódà ọmọ tó ń ṣe ìdàbá ìdàbá sàbí kí ló tó ṣẹ̀dáná tán mo wo fídíò ọmọ yẹn lánàá ó ń làágùn lórí chair pẹ̀lú aṣọ tó wọ̀ tó fẹ̀ dàbí alọ́ṣọ ẹ̀ ó yẹ yí kí n má pe gbẹnu sọ̀rọ̀ ìtorí pé wọ́n ti lọ kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí ọ̀nà máa gba twenty five thousand láti wá kí meet and greet so ẹ jẹ́ ká get message yẹn there is a social media is a new norm You will read some comments, you will be upset, but we have to all accept. More, they stop anybody from writing whatever they want to write. But if are going to K1 the ultimate sọ tán. Oh, ní ẹjẹ́ kí Nnamdi Kanu náà darí wálé. Ẹ K1 ò ní Nnamdi Kanu ní láti darí wálé. Ọbẹ̀ DSS ló wà. Ẹ gbé lọ sí Kenya Pada Take him back to Kenya. Kẹ̀wá ṣe prepare a proper extraditory or extradition of Nnamdi Kanu back to Nigeria. ṣebí Abba Kyari ló wà Nàìjíríà ní South America náà wọ́n fẹ́ wọ́n tí ì ṣe kí ni wọ́n tí ì mú sílẹ̀ let us as much ìyẹn la ṣe ń sọ pé èmi o Ọláyọmí Kóìkì èmi ò bá àwọn ọmọ APC jà mo bá PDP jà but Yorùbá nation no going back Yorùbá nation for life. ẹ jẹ́ àgbọ́ the last twenty-five seconds of K1 the ultimate òun náà ló kúkú sọ pé Buhari ti sọ̀rọ̀ ti gbọ́ gbogbo wa làwọn ti rìn yẹn mo kí bàbá Murphy mo máa kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa mo kí dáadáa ìgbọ́n mi àwọn fẹ́ sọ ìyẹn ló fi sọ pé ẹ̀gbọ́n nìyí ẹ̀yin náà ẹ gbà táwọn èèyàn bá ń kọ lórí comment ẹ mójú kúrò ńbẹ̀ ẹ̀yẹ kọ ti yíká ẹ̀yin náà mójú kúrò ńbẹ̀ àwọn náà gbogbo ẹ̀ gbogbo ẹ̀ kọ́lá náà máa mójú kúrò ńbẹ̀ ni You cannot call yourself Koiki, call yourself Mr. Reality. Thank you so much, Mr. Olawale Alabi. Eh, ẹ ṣe i am not angry i am just shocked about what people are eh, ẹ bá ṣọ́ọ̀kì ilé ayé ta wà nísìn àníṣe kò sí kankan tó gbọ́dọ̀ ṣọ́ọ̀kì yàn mọ́ ẹ lọ sí amẹ́ríkà ẹ ṣàrí gbogbo tó ń lọ tá a lè má fi gbẹnu sọ ìgbà ìlẹ́rìí náà wà ẹ ẹ ṣàrí ọkùnrin àtọ́bìnrin ẹ̀hẹ́n a má fi gbẹnu sọ̀rọ̀ sí kí la fẹ́ sọ sí yẹn kí la fẹ́ sọ sí yẹn ẹ wo àwọn tó lọ sí white house white house náà wọn ní jẹ́ kó wá mọ́ ìwò ọmọlúàbí lọmọ ẹgbó ló ṣí gbogbo ẹ̀kọ́ sílẹ̀ èé kí ló ṣẹlẹ̀ kẹ̀ ẹ̀já gbọ́ kí wọ́n di ultimate ó ní tóun mọ̀ tí Tinubu lè ṣe ni àní béèrè tí mò ń béèrè kó tó di pé a máa tẹ̀síwájú ẹ gan ni Mr. k one the ultimate àti gbọ́ àlàyé se ṣe we hope Tinubu will do as you have requested ẹ kúkú ti ná mo ti ní kẹ gbogbo ìkẹ enjoy Aso Rock dáadáa òkè <laughs> akáyọ̀dé ni Wàsíù should just keep quiet and leave Yorùbá ọmọ Yorùbá nìyà. ẹ ìbọ̀lá fẹ́ wá ti wà sí ìsìnbá ìtẹ́bá ní kó kíkọ ẹ̀ mo kí gbogbo àwọn medias wa náà tó ṣiṣẹ́ back to back ẹ ọmọlúkà náà ti bẹ̀rẹ̀ ìyálájẹ́ náà wà live ah ah gbogbo ẹ̀ ń lọ létòlétò ní o a mà dúpẹ́ fún àwọn èèyàn wa ọlọ́run elédùnmarè akókó wà pẹ̀lú wa mo kí bàbá wa àrólé tẹ́ntẹ́n mo kí gbogbo ọmọ yorùbá a kí gbogbo àyàn ọba a musician flow with the flow bẹ́ẹ̀ ni ah, èyí tó ń lọ náà ni ó mọ̀ pé gbòòwò náà ni voice yẹn so òun náà ń ṣe ìwọ̀nba tó lè ṣe ni nítorí pé ó mọ̀ pé Sunday Adéyẹmọ tí gbogbo wa mọ̀ sí aka Sunday Gbowo, ẹ ó tẹ̀ ní fídíò kan tí ẹ jẹ́ ká play ọ́díò yẹn ẹ jẹ́ ká play ẹ ìyẹn ti bàbá wa olóyè dókítà Sunday Adéyẹmọ ó ní my name is Sunday Gbowo. ẹ tó fi ń torí ẹ̀jà gangan mo fẹ́ ká gbọ́ together ẹ fún mi ní few minutes. Once again, a very good evening as we are now on to the last 20 minutes. Mukinda, kí dáadáa ẹ̀gbọ́n mi, ẹ̀hàn and I love you so much. I know very respect your views. Ẹ má worry nípa àwọn tó wà ní comment section. There's nothing you can do to that. You know, let's tolerate each other and manage the situation. Mo fẹ́ play Babawa Oloye olóyè Dr. Sunday Adéyẹmọ Ìgbòho. Ìdí tó fi ń sọ pé ẹ̀yin ọmọ Yorùbá ẹ já fi nàìjíríà sílẹ̀ let's see if it's this one okay it's not this one uh, bear with us àfẹ́ mu jáde uh, mo kí gbogbo ẹ̀yin ọmọ yorùbá nílé lóko uh, thank you so much to each and every every every one of you uh, ẹ̀yin gangan ni ẹ jẹ́ ká máa ṣe intern ṣe without you bàbá jókòó síbẹ̀ látàárọ̀ kí la máa máa ṣe ẹ́ eh? um, okay again lọ́wọ́ one minute everyone let's try and get the engineers trying to get uh, Igboho video that he did with the BBC I just want us to enjoy that uh, just for a few minutes the reason why he says tábà ti ṣe tàbí ṣe kíákíá ni Buhari no now Tinubu ló wà Uh, Bear with us. Andrew, no check out. Oh, Nigeria go survive. Are you sure? Say what? All right, let's see. Let me quickly try and see if I can bring. I have the video, so I don't know why we are not getting it quickly. Uh, but let's see if I can uh, bring it uh, quickly. Uh, bear with us. Ah, no, no, no, no, no, no, no. All right, I'm gonna leave that for now uh, because I was gonna play a particular video of uh, Doctor. Yeah, I think that's it. I got it. Edekajo, enjoy video. So I'm gonna play this video just for you to get the message of why Igboho Abdullah Okpewole. Thank you so much. Let's watch this in just about a few minutes. orúkọ mi ni Sunday Adéyẹmọ tí gbogbo yẹn mọ̀ sí Sunday Igboho sọmọgbẹ́ tẹ̀yìn bá jọ ọmọ Ìbàdàn tó bá ń gbé kó wọ́n máa pè ní bàbá Ìbàdàn wọ́n lè máa pè ẹlẹ́mìí àpè ní Ìbàdàn. properly. Bear with us. Let's arrange it a little bit proper. Uh, let's arrange it proper. Uh, there's another sound. Mo kí gbogbo yín lẹ́ẹ̀kan sí i. We are almost there. Uh, it's been almost a long one, but as usual, it's a Wednesday. Uh, how many people listen to the 18-year-old boy? Don't plead to me. Anybody continue with your reality. Thank you so much, uh, every single one of you. Let's listen to, uh, I think we need to Let's listen to Dr. Sunday Igboho. Okay, I'll, so let them go me that because I was not sure if my mic was mute everything, but it seems everybody is hearing me anyway. Let's hear the way here. Orúkọ mi ni Sunday Adéyẹmọ tí gbogbo yẹn mọ̀ sí Sunday Ìgbòho ọmọ tẹ́ ẹ bá jẹ́ ọmọ Ìbàdàn tó bá ń gbé kó ọmọ pé ní bàbá Ìbàdàn wọ́n lè mọ̀ pé ní Ìbàdàn so ọ̀pọ̀lọpọ̀ ló bá ń gbé lóde kejì tó bá jọ ọmọ ọbọ mi kọ ọdún tó tó ti wá yẹn ọmọ máa fi kiri tó ń dùn ẹ̀mí náà jẹ́ kẹ́ńtà tó kópa nínú mọ̀dáìkì àtìfẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá gbé sórí ohun yẹn ló gbogbo pàdúmọ̀ kó mẹ́rẹ̀ ọkùnrin mẹ́rẹ̀ mẹ́rẹ̀ wọ́n rẹ̀ gbá ogun ó máa ń jẹ́ kí ẹlòmíràn pé ah ọkùnrin ni akíkanjú ọkùnrin ni gbogbo wa wàhálà ládọjà àtàwọn bàbá dídí búmbàdàn náà gbogbo àwọn tí wàhálà yẹn sojú wọn wọ́n fẹ́ impeach Ládọjà wọ́n fẹ́ yẹ Ládọjà ń pò wọ́n fẹ́ gbàjọba lọ wọ́n fẹ́ yẹ Ládọjà jẹ nkankan tèmi dẹ̀ dúró ti gbà yẹn gbogbo àwọn tó rí pa tí mo kó láti pé kán mọ́ rí Ládọjà yẹn jẹ́ ń gbà yẹn sùtẹ́lómi bá rí mi rí wọn pé ọkùnrin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n nìyẹn bí wọ́n ṣe bọ́ta ṣe pọ̀ tó ọlọ́run ṣẹ́gun wọn fún èròǹgbà mi lórí ìgbésẹ̀ àwọn fúlàní yẹn ni pé ẹnu yorùbá gbọ́dọ̀ kò tí wọ́n bá mọ̀ pé wọ́n fẹ́ ka bá fúlàní jà káwọn bàbá wa gbogbo àwọn bá wa gbogbo àwọn bàbá bàbá wa wọ́n ṣáájú kàn pè wá sí mítì kan dẹ̀ fún wa pé tó àwọn ọmọ yìí o kíro yìí dé sì gbé kí gbogbo ayé rí pé tó àwọn ni wọ́n sọ pé tó ká kojú wọn gbogbo ibi tí yàrá ti fẹ́ jẹ yorùbá ká fèsì ibẹ̀ ọlọ́run mọ̀mọ̀ mu wà agbára mélòó wà làwọn fúlàní wà ní wọn ò tó ń tán pera wọn wọn fọlọ́ búra fún yín wọn ò tó ń tán pera wọn ọlọ́run bá lódùmarè rè ń bọ̀ ṣùgbọ́n tá a bá ní nǹkan tí àwa náà ní lọ́dọ̀ àwọn bàtà jogún náà bàbá ká bẹ̀rẹ̀ sí lò ń sìn ká bọ́ta wọ́n sọ̀rọ̀ lóko míì táwọn bàbá bá mọ̀ pé yà ń jẹ àwọn yorùbá kàn pé gbogbo wa sí mítìn kí wọ́n pe ọ̀ni kí wọ́n pa láàfin kí wọ́n pa àwọn baba Àwùjalẹ̀ gbogbo àwọn ọba yẹn tí wọ́n bá jókòó kí wọ́n á pè wá kí wọ́n invite gbogbo wa wá ọlọ́run bá lálágbára èmi ò tó nǹkan kan àwọn tó tún lágbára dúró wá pọ̀ lọ pọ̀ tó pọ̀ jù bẹ́ẹ̀ lọ kí wọ́n pe gbogbo wọn jọ so tí ń sìn tó máa pè wọ́n jọ tó bá mọ̀ pé lè kan ruwa náà ipá náà sì lè ní pátá lè kó kọ́ pè wá káwájọ jókòó káwo bá ṣe fẹ́ ṣe tí ò ní sí nǹkan kan ẹ̀mí gbọ̀n kankan mọ́ ẹlòmíràn gbọ́ngbò ni kò wúrí mi rí ẹlòmíràn ní olùkọ́mọ́dì mọ́ olójú àwọn tí mo ṣe lójú wọn rí ẹlòmíà ló lè ṣe báyìí ẹlòmíì tí bá ṣe kan lójú ẹ yóò sọ mẹ́wàá ṣé nǹkan tí mo sọ yìí ẹlòmíà sì ní ẹnu ni so àwọn tí wàá mọ sọ pé ẹnu nìyẹn èmi mọ bẹ lọ́n kí nǹkan dẹ̀mí àti wọn pọ̀ <laughs> wọn lè rí pé kì í sọ̀rọ̀ ẹ̀nà ṣùgbọ́n pé kẹ́nìkan wá lóhun dìde ṣe èmi ìwọ ni mi Sunday Igboho mo wá bọ́ ọ̀tá o àbá nígbà tí wọ́n bá fi dọ̀tún la Buhari ó pàṣẹ láti Àbújá sọ́jà tí ó ka mọ́ tàǹkì dé yóò ju togun boko haram tó ń jẹ́ ilẹ̀ haúsá lọ wọn ò ríra wọn bẹ̀ yẹn tá a bá dẹ́rẹ̀ wò nísìn ẹ rí i pé wọ́n yìí máa lọ́wọ́ gbogbo táwọn ń ṣe ilẹ̀ haúsá tó ń mú jẹ yẹn tá a bá dẹ́rẹ̀ wò nísìn wọ́n yìí máa lọ́wọ́ torí pé àwọn yorùbá kan náà ní ọ̀lọ́ bá wọn lọ́hùn tí wọ́n sọ pé àwọn ọmọ bí wọ́n ṣe wọ́n ṣe nu pa ẹ̀ làwọn mọ̀hún ayákìlá làwọn ọmọ bẹ́ẹ̀ wọ́n yẹn ta la parí ta ìyá yóò la parí ìdíjà yẹn làlá fẹ́ gbé ó tó fi gba sùúrù nìyẹn ó gbọgbọ́n kì í tó gbé bọ̀ kọ́ńtò ló fẹ́ lọ fúlàní o bí bẹ́ẹ̀ kọ́ wọ́n sọ nǹkan wọ́n sọ di nǹkan mímọ́ yẹn lọ́wọ́ àfi kéèyàn jókòó kó lọ́wọ́ àwọn bàbá yẹn táwọn bàbá yẹn ṣèwé kán sáyìn fún wa pé àwa la ṣèwé fún yín pé ìyà gbọ́dọ̀ jẹ Yorùbá gbogbo ibikíbi tí ilẹ̀ Yorùbá dé ẹ lọ ṣàbò lórí ẹ pa àwọn ọmọ tẹ bá mọ̀ ń bẹ ká ṣàbò àwọn ọmọ ń bẹ àwọn ọmọ ń bẹ lẹ̀lẹ̀ bàbá mi àwọn ọmọ Yorùbá ń bẹ ńlẹ̀ tí wọn ò ní sá àlèkàn ah, sọ pé ẹ mọ lọ sí ìkirè ibi tí wọ́n ti ń kidnap yorùbá ẹ mọ lọ Òṣogbo ẹ mọ lọ lọ́rin ẹ mọ lọ ká má lọ sí yóò di nǹkan mímọ́ wa lọ́wọ́ tó bá ti dá àwọn lójú pé àwọn làwọn bí wa àwọn sì làwọn bàbá àwọn ni bàbá wa lẹ yorùbá ń bí wọ́n sì ṣe bàbá burúkú wọ́n dẹ̀ sọ̀dàlẹ̀ bàbá tí fi ìyá jọmọ káwọn mẹ́ọ̀ bá gbádá rẹ̀ kan ó tì wá síwájú bàbá lọ bàbá nílọ káwọn bá gbádá rẹ̀ kan ní ká nìṣó níbẹ̀ bàbá lọ bàbá nílọ bàwọn gángan ò ṣe bẹ́ẹ̀ torí àwọn oníṣẹ́ jù lọ bọ̀ táwọn bá jẹ́ bàbá dáadáa tí wọ́n dẹ̀ fẹ́ fi àtúbọ̀tán rélẹ̀ fáwọn ọmọ wọn kò kí wọ́n gbàbọ̀dẹ̀ fún Yorùbá kò kí wọ́n pè wá bọ́ta ni káwọn dẹ̀ dúró tiwa pé ó yẹ nìṣó níbẹ̀. olóyè dr sunday aka sunday igboho with the bbc some few years back, Gbosa, Gbosa, Gbosa for Oloye Sunday Igboho, the family, the prophecy Igbowosha. It later came to reality. There are more Nigerians that are still being killed. We pray that the President Bola Tinubu will be able to curtail, not just in Yoruba land, the insecurity across Nigeria. The report coming out every day is not very good. I'm going to give us uh, just some quick update on the news in the next five minutes because this program ends at exactly 8.30 on the Star Radio UK network. If you haven't followed us on the Star Radio UK, please do so. Muki Bugwenyo Lolufewa once again. For those of you that have been there, Adams Olamilekon, shout out to those of you in Benin Republic. A shout out to the, the Professor Oracle Adebanji Akintoye, we believe that there will be some kind of committee that Tinubu will set up. I don't know when. This movement is a non-violent. It has never been. We have always been a peaceful agitation asking for the right. A letter has been communicated to Tinubu. We've talked about it. The Oracle Adebanji Emeritus gave a very powerful speech in a statement, which I'm just going to under a few minutes. On this historical occasion of the inauguration of our beloved brother, Ashiwa Bola Ahmed Tinubu as the President of the Federal Republic of Nigeria and the Commander Chief of Armed Forces of Nigeria, I, Professor Adebanji Akintoye, the chairman of the Yoruba Self-Determination Movement. For and on behalf of the overwhelming majority of the Yoruba people, home and in diaspora, worldwide, who seek self-determination and the sovereignty for the Yoruba nation, deeply and sincerely rejoice with our brother on the fulfillment of his political ambition to preside over the affairs of the Nigerian state exactly eight years ago, Ashiwaju Bola Tinubu's energetic and sincere and dedicated assistant to another Nigerian citizen enabled that citizen to rise to this same position of president and commander-in-chief of Nigeria, which is the former president Muhammadu Buhari is referring to. Therefore, nobody, none of us citizens of Nigeria cannot say that he does not deserve the same elevation for himself today. Indeed, his elevation to the presidency of Nigeria against all the odds. Emefiele wanted to change the money. They wanted to make sure that there's no petrol. But yet, Bola Tinubu say, Amadibo. Amawole Eba Gbepopamo Eba Toju Owo. Emefiele now is in the custody of the DSS. Even Bola Tinubu himself will only be there for a few more years. We pray for good health. This is why some of us are saying Do the needful because you have what it takes to do so at this particular time. Indeed, his elevation to the presidency. This program ended at exactly eight minutes on the Star Radio UK network. And we appreciate my producer, Mr. Frank David and Mr. Archie. Babakitoye went further. Therefore, none of us citizens of Nigeria cannot say that he does not deserve the same elevation for himself today. Indeed, his elevation to the presidency of Nigeria against all the odds that we Nigerians are painfully familiar with and against all the man-made contortion of the order that characterize Nigeria demonstrate clearly the tenacity of the spirit that characterized his political career. He wants to become the president, and I don't think he can ask for anything more. Maybe A king? I don't know. But for now, his ambition is Ope the president. He has become the president. Beatoba Shetan, I don't know whether he will become like a king, but for now, he can only be a president for maximum eight years according to the law and the constitution of Nigeria. This man-made contortion of the order demonstrates the fundamental bankruptcy, the essential non-sustainability of the Nigerian state which our brother must now lead. It is particularly noteworthy that all the electoral cycle under the successfully fraudulent constitution of Nigeria since 1959 ended up unutterably in controversy that are irresistibly and that are ultimately never resolved. And this is where my brother Wofeso and the rest are saying we should go back one step back to where Nigeria was for true federalism. How they will have to manage that with the 1999 constitution. I will be running a program later on on my sister broadcast talking about the Mali constitution is going to be changing. How come Nigeria constitution refused to change since 1999? Will Bola Tinubu have the capacity, the balls to change that? Time will tell as we monitor his own government. He has done just three weeks. There's still a lot. DZ123 says we are entering into a revolutionary era of innovation whereby we are using just advanced intellectual property right to build the urban nation. Natural resources can stay in the ground for the future usage. This week is London Tech Week. And if you are looking up to the kind of innovation that I've been looking up at uh, Queen Elizabeth II Center is just unbelievable. But one thing is, the Yoruba that are still in the hope that we can go back to true federalism, is that with the 1999 constitution? Do you know that Mali is changing their constitution? All these I'll be educating you on the sister broadcast. But for now, just to move swiftly, the Nigerians stand at this moment in a devastating pain of the unresolved nationality problem. So Omotayo Salako, our problem is not Tinubu, our problem is not Bola Ahmed Tinubu, our problem is the nationality. Nationality, Tani ni Nigerian, ta Yoruba, Tani ni Hausa, ta Fulani, Tani ni Igbo, ta eh, Edo, Tani Kanuri. Nationality problem as highly perspective leader of another African country remarked recently, the nations of Nigeria hate one another, and the hatred is steadily escalated since independence, and yet our political leaders like Bola Tinubu, our governors, our House of Reps, strangely choose to keep Nigeria as one country. It is an update from the 1966 Constitution Is that the 1999 constitution you're talking about, uh, my brother Officer? So, uh, like I said, I, have been following Mali constitution. They are bringing down their old constitution from 1992. They are planning to use a new constitution, but their citizens have to vote. Should this have happened in Nigeria? Because everybody agrees, all the senior advocate of Nigeria, all the political groups, everybody agrees that the 1999 Constitution is a military dicta. Even Robert Clark, the senior advocate of Nigeria, said so clearly. Once again, this is how far we can go on the Star Radio UK network. I'll be back again same time next week, Wednesday, where we will be coming up again with a different conversation. And I'll be coming with one of our brother that is into farming that will be telling us what they are doing, how we can encourage more people. Iṣẹ́ àgbẹ̀, uh, let me see if I can, iṣẹ́ àgbẹ̀, let me see if I can get that music. Uh, let's listen to this. How many people remember ìwé kíkọ láìsí ọgbọ́n kò yí pé o let's listen to this ah no no no no no no no no it's this uh, it's coming straight to my ears yeah. Oya, oya, oya, oya, oya, oya. Where he go? Where he go? Where he go? Let it go, Mr. Ogunyewaju. Mo kì í mà, mo kì í sà, rárá. Ìwé kíkọ́ láìsí. Ọmọ Yorùbá ni Tinubu tó ń gbọ́. Nísìnyí sáwọn ọmọ Yorùbá tó ń béèrè fún Yorùbá nation. Ìwé kíkọ́. Iṣẹ́ àgbẹ̀. Níṣẹ́ ilẹ̀ wa. Ẹ bá mi jó. Ṣiṣẹ́. A máa jalè. Ẹ padà sóko. Mo kí ìyá tó bí mi lọ́mọ. Ẹ ti pẹ́ wọlé. Ìwé kíkọ́. Ìwé kíkọ́. Láìsí ọkọ́, kò ì sí àdá, kò ì pé o. Thank you so much once again. This is the Star Radio UK network iṣẹ́ àgbẹ̀. níṣẹ́ ilẹ̀ wa ẹni kò ṣiṣẹ́ á máa ṣe yàwúyàwú káwọ ọ̀kadà. <laughs> That is ìwé kíkọ́ which literally means that if you do not study at least go back to farm. Sonke thank you so much uh, it's been a beautiful Wednesday evening. Uh, 1999 Constitution is a fraud Additional went out and said the same thing happened to the NDIC. We already played a video about that. We hope that Tinubu will do the needful. That's all we are asking for as Yoruba people, whether those that believe that a true federalism will stabilize Nigeria, the Igbos will do their own regional government in the eastern region, uh, the Hausa will do theirs in the northern region, the middle belt region, the southwest region, this I don't know whether the south south, whatever to man make it things easy is what we want. And on that note, this is how far we can go on the Star Radio UK network. Join me again next week, every Wednesday from 6 p.m. as I review and discuss everything about the Yoruba nation. Thank you so much once again to my producer. I'm checking out now. But before we do that, remember it is called Star Radio UK. UK. This is Soul Radio. Thank you so much. Have a very good evening. Bye for now. Broadcasting worldwide online 24 7. Broadcasting worldwide online 24 7. In your car, at home, on your smartphone. The best radio show. The best radio show show. The best radio show. Broadcasting worldwide online 24 7. All right, Temi Temi, now that we left the Star Radio UK, we can switch back to uh, our own platform here called the Koiki Media. Uh, let's move things around. Let's leave this one here. Uh, let's first move things around. Uh, let's go and give you our intro then ká sọ̀rọ̀ díẹ̀ àbí eh, ká sọ̀rọ̀ díẹ̀. Koiki Media, we bring the world to your doorstep. ni bàbá. Koiki Media. Koiki Media. Koiki Media. We bring you one closer to your doorstep. Dem never sabi wetin we carry for her. But e dey move closer before dem go sabi. I said dem never know wetin we carry for body. But e dey move closer before dem go sabi ọ̀kín lọ lọ́jà ẹyẹ ìníhùn ló ló la ojú. ẹyẹ tó dorí kodò bí àdó ọgbẹ́jẹ lẹ́nu. ká ṣiṣẹ́ fún ilẹ̀ bàbá wa ká ṣiṣẹ́ fún ìlú bàbá wa kájùmọ̀ sowọ́pọ̀ ká lè kó dúdú àga. òdúdú àkóbá lè gbé wá. ọmọ òdúdú á ṣe gírí ẹ dìde fún ẹ̀tọ́ adúláwọ̀ ká lè jọ jùmọ̀ gbé délẹ̀ ilé rí káwa lè gba oko ilé wa ká ṣiṣẹ́ ká lè jọ gbàdé ká lè gbàdé adé adúláwọ̀ àwa ní ìmọ̀lẹ̀ tí yóò tàn káàkiri. Koiki Media àwa là ń gbé tó lárugẹ. ètò tó pọ̀jù òwò. àgbàkájé gbùgbà. àwọn akínyìn lẹ́ẹ̀kan sí ẹ̀yin tí Koiki kápọ̀ sọ̀rọ̀ briefly ká tó máa <laughs> parí ètò yẹn uh, it's been a very very long night you know Wednesday get as it be mo kí ẹ̀gbọ́n mi àwọn fẹ́ sọ̀rọ̀ lábàwọn pẹ̀lú yín àní hmm, ṣẹra wa ẹ má wọrí mo kí gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ìyẹn la ṣe máa ń pè bíbáyìí ní ilé ọ̀jọ̀gbọ́n dizzy one two three the president bẹ́ẹ̀ African Development Bank ni ó máa take three hundred years we should get ready for Igboho Oòṣà and baba Professor Banji entry back agbára Ọlọ́run wọ́n eh, máa wọlé eh, Tinubu gan mọ̀ kò sí nǹkan tó lè ṣe sí i wàláì eh, kò sí nǹkan tẹ́nibọ̀dì lè ṣe sí i wọ́n kàn lè wọ́n lè slow it down everybody mọ̀ pé ah <laughs> ṣé àmàmà ṣé èmi máa ma gbé níta forever ni èmi náà ń bọ̀ ń lè ẹ kù díẹ̀ ẹ dáa kọ́ ṣe gbogbo níta ká ṣe délẹ̀ tán kò sẹ́ni kankan tó máa wà lẹ́yìn òde permanent dá ní gbogbo wa ẹni tó bá náà ní wálé là ní bá but everything takes a process àti kọ́kọ́ jàkàrà ṣé bàbá ṣé bàbá wèrè olórí burúkú somebody mo kí gbogbo yín ẹ̀yàn wa ṣé láfíà ẹ̀. Eh? àtàárọ̀ orí program la wà ṣá látàárọ̀ so gbogbo ara máa padà sílé gbogbo wa kò sẹ́ni tó máa wà lẹ́yìn òdi because Nigeria kò lè survive for a very long time àbúrò mi yìí nísìn survival of Nigeria díẹ̀ ló kù báyìí so péyàn kan ní padà sílé láàrin gbogbo wa yẹn irọ́ ni ẹ̀dá nǹkan àwọn papers mi kúrò lẹ̀ so mo sọ pé pépà bàbá akíntóyè rí pé mo ti ń kà ó ti fẹ́ bí ṣe ń kà báyìí ló ń ṣé ibi ṣé ń kà só ń yé yín ṣá ẹ̀yin èèyàn tí ẹ̀ ń tẹ̀ ń gbọ́ wa àtẹ̀ ṣé ibi ṣe ń ṣe analysis statement bàbá Akíntóyè yẹn ṣé ó wà òkè bá ṣe ń gbé yẹ̀wò ní gbogbo ìgbà ṣó wà òkè ṣá at least you know gbìyànjú náà ni ọlọ́run àdẹ̀dẹ́ á gbé ìgbìyànjú adá dé mo ṣí gbogbo ẹ̀yin àgbàlagbà wo mr ọkẹọdàkùn obìnrin ni wọn adékẹ́mi yẹnu mọ obìnrin máa ń jẹ adékẹ́mi underscore lórí underscore adé mọkìnrin we have a lot of people that watch us on instagram as well thank you so much yes okay this is ọpẹ yes all right so ẹ máa ká fa program yẹn gùn a ṣe two hours thirty something minutes àtàárọ̀ la ti ń ṣe program <laughs> ẹ kí èmi náà lọ relax pẹ̀lú àwọn family so thank you so much. Uh, we will start back again as usual with our lecture. Um, ẹni tó bá wo lecture tí mo ṣe láàárọ̀ ẹ̀ lórí policing mo bẹ̀ yẹn lọ wò ó. It's just under one hour twenty minutes. Ó wà very very important. Policing is very very important. So ẹ jẹ́ ká lọ try ká wò. Then ẹ jẹ́ kí n sáré share líǹkì video uh, YouTube channel mi yẹn. Because a lot of people ẹ̀ lọ subscribe síbẹ̀. Kí ló dé ẹ̀ ń bá wa jà ni? ẹ ẹ jẹ́ kí n ṣó péjì yẹn fún yín ká tó máa lọ ẹ má bà Koiki jà náà ẹ wàhálà ti Yorùbá Nation náà ni ó máa wúlò fún mo nídìí yín kẹ́ lọ subscribe síbẹ̀ ẹ jẹ́ kí n ṣó péjì yẹn lẹ́ẹ̀kan sí fún yín ká tó máa lọ kí n lè share link yẹn káàkiri ẹ jẹ́ kí share nù so n ti máa ni pé màá kọ́ share fídíò kan nínú ẹ̀ so màá wá ẹ jẹ́ n share fídíò kan nínú ẹ̀. màá wá ṣó link yẹn fún yín again Koiki Media TV ló ń jẹ́ ẹ bá a lọ síbẹ̀ mo máa kí gbogbo yín grandma tẹ dúró sórí program pẹ̀lú akọ̀yíṣe bẹ́ẹ̀ ṣe ń lọ sórí bíbẹ̀ lẹ́lọ sí tàn ọlọ́run nìkan ló lè san yín lẹ́sàn it's not easy at all okay eléyìí ò jẹ́ kí n post ọ̀nàkù three days so èwo ló wá ń jẹ́ ká post ó dà ń pélé ni mo ráyè post lẹ́ǹkan ẹ jẹ́ n post wá sórí eléyìí mo máa wà lọ́dọ̀ ìyálájé níjọ́ sátọ̀dé kọ́lọ́n kó ṣẹ́wà dìgbà yẹn ẹ sọ́pọ́tì platform wa pẹ̀lú àdúrà pẹ̀lú gbogbo tí elédùnmọ̀ rẹ̀ bá fún yín ẹ sọ́pọ́tì ẹ wà important ẹ mọ̀ pé channels gbogbo àwọn big big platform yẹn wọ́n ní owó tó pump sínú ẹ̀ so if you want us to compete as well with them ti at least kó tó di pa máa ní country tiwa tí a máa ní full access because àìtí ní full access sísàlẹ̀ nísìnyí àkọ́rá ń ṣe wọn bá ta lè ṣe ni so ẹ jẹ́ n share link yẹn pẹ̀lú yín ẹ bá mi gbọ́wọ́ lé gbogbo ẹni tó wà lórí ètò lálẹ́ ẹ gbọ́wọ́ lé kẹ́ subscribe kí nọ́mbà yẹn tẹ̀ kó change lálẹ́ kí la wà nísìnyí náà ẹ jẹ́ n wo ibi tá wà nísìnyí so let me show you now lẹ jẹ́ kí n wá show ẹ lórí screen ká tó máa lọ lálẹ́ yìí ẹ lọ bá wa subscribe ẹni tó bá ti subscribe ẹ lọ subscribe to ẹ ẹ mọ̀ pé mo tẹ́ ń sọ pé kẹ́lẹ́ subscribe o for that particular channel because new channel ni so it it's gonna take some time kó tó build up if not mo tẹ̀ ní bọ́dà pé ẹ bá máa sọ ẹ mọ̀ pé máa sọ pé ẹ bá máa subscribe but this one is different so channel yẹn lè lé ìtẹ̀ ń wò yìí ẹ ṣe gan ni ẹ bá wa gbọ́wọ́lé ẹ gbọ́wọ́lé líǹkì yẹn so channel tí mò ń sọ yẹn lè lé yìí So it's a new YouTube channel. Though I've not posted any video in the net in the last only one only 133 subscriber. It's not very good at all. How are you? Hello. Mm-hmm. You okay? Finished. Yeah, finished here. But just rounding up. You can't come to the camera yet. You okay? Good girl. So you know, sí single kan tó wà ń subscribe bẹ́ẹ̀ tẹ́ ẹ ò notification ẹ bá dẹ̀ pẹ́ fẹ́ videos that they post bẹ́ẹ̀ at least I have about over close to hundred videos kó tẹ̀jú hundred law, I have hundred and sixty videos ṣé gbogbo ilẹ̀ ti lọ wo gbogbo fídíò tó wà ń bẹ̀ ni kò possible náà ẹ Abiodun Lexi gbogbo yín pátápátá ẹ̀yin tẹ́ wà lórí Instagram mo mọ bí ṣe máa post ẹ̀ sórí Instagram mo mọwọ́ Instagram yẹn dáadáa àwọn ará Nàìjíríà wọ́n mọ bó ṣe ń lo gbogbo àwọn social media wà lórí TikTok wà lórí this manage náà ni so these are all the videos i've done you know you you will enjoy it honestly i want you to go there wow ọmọbọlájí náà ti gbogbo àwọn video short short videos ni ẹ gbádùn ẹ ṣé wọn pé àbá àwọn fúlàní lè lè ṣá wàláì kò dẹ̀ sideback níbẹ̀ so you can just watch it àbá fúlàní lè lè yìí o nígbà tí mo lọ sábẹ́ òkúta. Uh, right here in Akimbiye Akínbíyì lábẹ́òkúta. is the ninth uh, of March twenty nineteen and as you can see. àwọn Fúlàní ló làbàyè o ibi táwọn ń gbé lélẹ̀ abẹ́rẹ́ bí ṣe múra ìyàkọ́ wa ní pé mo wá lérí ẹ ẹ dákọ̀ kan mọ̀ jàre um, ẹ gba ẹ gbogbo mo ṣe young dáadáa Yorùbá nation ti sọ mí di bàbá àgbàlagbà báyìí wọn kò ṣàmì put myself enjoying the life. abẹ́rẹ́ bá ṣe ń gbádùn ayé wọn fúlàní ni wọn wọ́n gbọ́ àwọn kan gbọ́ yorùbá nù àwọn kan gbọ́ yorùbá fúlàní àbá fúlàní lélẹ́yìí o they don't this is where they live ọkọ máa gba ọmọ àwọn baálẹ̀ kan kọ fún wọn ní and what they now do is i'm coming i'm coming just a few minutes come and read your book all right so buchi no don't come here i'm coming no you can't sit on me i'm coming just two minutes okay so ẹ lọ subscribe àwọn ọ̀dọ́ àti ń pè mí lẹ́nu lọ wọn láti lọ kàwé fún wọn. mo kí gbogbo alẹ́ nǹkan sí so that's how far we can go tonight thank you so much medtech electrical Yoruba Nation is for life Yoruba Nation no going back i'm a play anthem here and then i close the podcast and that will be about it so two dollar i've done a lot of video today go and watch it and there's no advert on all those videos, so it's just a straight watch. Moke Kule Bakers, Moke Mr. Clement, and the rest of you, Mrs. Bimileke, and all our mothers, you know, whether I mention your name or not, we love every single one of you. So, ẹ ká play anthem wa ká máa ká parí ètò anthem yẹn wà. Yeah, that's it. Anthem yẹn máa loud jáde gan-an. reduce volume TV. Ó dàárọ̀.

ó dàárọ̀ bye for now Koiki Media bringing the world closer to our doorstep mo kí ẹ̀yin táwọn lórí thanks so much bye for now.